أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀dùkẹ́nìkà kọ́ mọ́ sùnmọ́ ilé àá tó sí fóònù mi torí بعد tó máa pèlè tó tẹ̀ yóò àfẹ́ na àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìjọ fún ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ike àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn ìdíjọ́ gbogbo àkìyàmà abẹ́lọ́hùn ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa torí pé man yuridi Allahu bihi khairan yufaqihuhu fid-din ẹjọ́ kí ọlọ́run ẹ̀ka ọmọ kí wá ká má dèrè àìsòrò ọlọ́run please for Allah's sake. now gẹ́gẹ́ bí àsìkò ṣe sí púpọ̀ níta àsìfẹ́ yanjú ó pọ̀ gan-an so yóò jẹ́ kí n sọ àsìkò lò mi ò ní jẹ́ kí àdírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà rárá màá lọ straight sí topic tí wọ́n ní ká discuss. ẹjọ́ tó ń tọ́lọ́ kò sí vibration kò sí flight mode tí kọ́ lè flight mode kọ́ kò lè wọlé. mo fẹ́ kájọ tó ń tọ́lọ́ ìwọ̀nba wákàtí fẹ́ lò perfect silence and decorum please torí pé àárín ẹ̀yin obìnrin láwà yìí ẹ̀yin lẹ́sìn méjì sí ń ta fẹ́ sọ yìí ara ń táwa sì ti yàtọ̀ sí àwọn obìnrin tó kú ọ̀kan nínú ẹ̀ lábẹ́ yẹn gúlé yìí ìyẹn ló pàkọjá sí pé ẹ̀yin lè mọ̀mọ̀ àwọn kèfèrí wọ́n yé ti kóbìnrin mùsùlùmí kó múra bọ́lọ̀ ń ṣe fẹ́ ju ẹni ọ̀dà fẹ̀ náà jẹ́mẹ́ẹ̀ tẹ́kínọ̀tì o tá bá sọ wípé ọkùnrin ṣe súnà ọwọ́ ṣòkòtò tírí kọta àwọn ọmọ gáì náà wọ́n tírí kọta kódà tí wọ́n tó lo òkè dúkéde lọ bàbá ní mo ti sálámà sí kanu rẹ́sọ̀ ìbàdàn rí wà lẹ́wọ̀ ṣòkòtò súnà ó tó ní ọrùn àbí gáì mi kọ̀bàdá mi ló sálámà nínú UI tí mo ti sọ̀rọ̀ yìí àtẹ́rùgbà gáì fún ni professor wọlé sórí nǹkan sẹ̀mà kò nírùngbà nírùngbà rẹ̀ pé kí ni ó jùrùngbà mi ní òtún nírùngbà pọ̀ ó sì máa ń dùn ìjọ rùngbà mi ọ̀pọ̀ so pé ìgbà míì nírùngbà gáì máa dẹ́rù bà kèké ṣùgbọ́n rùngbà dẹ́rù bà wọn tó ìjà jàmẹ́ ẹ̀jẹ̀ ìtorí ọlọ́run tá a bá sọ wípé èèyàn sì kankan nú ẹ̀sìn tó bá ní ṣe pẹ̀lú Islam anything Islamic wọn agbógun ti ìgbàtí Jaiz Bank tó bẹ̀rẹ̀ kò sí ìtọ́jẹ́ kan gbógun ti pé a Islamic banking so anything Islamic ẹ̀yọ́ kú òkèèrè yìí fẹ́ gbọ́ nínú ẹni táwọn akẹ̀wé ìwà fọ́kọ̀ ẹjọ́ tó ní tọ́lọ́run mo fẹ́ ká farabalẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n fẹ́ ba ẹ̀sìn wa jẹ́ wọ́n dẹ̀ fẹ́ ba ọjọ́ ògbéǹde àlùkìyà máa wá jẹ́ òun làwọn obìnrin jàmọ́ ẹ̀jẹ̀ pàkíyèsí tí wọ́n fẹ́ sọ yìí tẹ́ ẹ bá fẹ́ ba ìsìláàmù jẹ́ àwọn kèfèrí nínú àwọn mọ̀tàmọ́rọ̀ nínú àwọn conferences tí wọ́n ti ṣe lágbàáyé wọ́n ti ní àwọn area tí wọ́n focus alákọ̀ọ́kọ́ nínú focus wọn ni wípé ẹ má káwọn mùsùlùmí ẹ má jẹ́ kẹ́kọ́ ìsìlámù ìtọ́ba ti ní ṣe pẹ̀lú kama kọ́kùrà án kama ní kọ́lá Rasulullah a ní àbí ìwòrẹ́ ìrata ìlọ́jẹ́ kẹ́gbógun ti àwọn sàdébí àbúrẹ́ rà wọ́n á dì wọn wọ́n á sọ wọn wọ́n mọ̀ bí wọ́n lọ kéré sí àbúrẹ́ rà gan ní target àbúrẹ́ rà nìkan lọ́wọ́lé ni but àbúrẹ́ rà lọ́gbà gbogbo àwọn tó gbà bíìsì tó pọ̀ yìí wọ́n gbógun tì wọ́n wọn ò ẹ̀kọ́ nípa Quran hadith nígbà ọ̀dá rẹ̀ kan Islamic history kan yọ syllabus wọ́n ló jáwọn èèyàn ya terrorist torí pé ka ogun Islam ẹ̀sùn ẹ̀kọ́ wàláì wọ́n fi ìyà jẹ àwọn mùsùlùmí gbogbo ogun wá jà àwọn èèyàn tó kú bóyá 500 mùsùlùmí èké máa ń pààyàn bí ẹranko tá a bá wá wò ó kó ẹyọ iṣu kó òun ẹ̀kọ́ ẹ̀sìn torí pé yọ̀dá àwọn èèyàn máa relate the past with the what with the present ẹ má kọ́ Islamic history tẹ́ ẹ bá wá fẹ́ kọ́ ọmọ èjì owó àti past ọ̀pọ̀lọpọ̀ wa gan lónìí nínú àdánwò tó ṣe wá ni pé àmọ́ Islamic history gbogbo àwọn ẹja ìlíyà tó tó ń surface àwọn nǹkan tó ń jọjú lásìkò yìí ọ̀sẹ̀sẹ̀ yọjú ó ń yọjú tẹ́lẹ̀ wọ́n rì níwù rẹ̀ ni àwọn tó ti ka ìtàn wọ́n kọ́ gbógun sí pé ẹ mẹ́ta àwọn kẹ́kọ̀ọ́ Islam tí wọ́n bá kẹ́kọ̀ọ́ Islam ẹ ti wó Islam nínú nǹkan tó wá gbógun sí èyí ń lọ́wọ́ aka ìlú lónìí òun lẹ́yìn obìnrin ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti gbógun lẹ́yìn obìnrin kí Islam ó lè wo ọwọ́ afọ́ ọ̀kan nínú ẹ̀ níbi tá a dé lónìí nínú tí wọ́n ṣe òun ni wípé gbogbo àwọn obìnrin ẹ má jẹ́ wọ́n ráyà àti mo tún sọmọ mọ́ jẹ́mọ́ ẹ̀jẹ̀ sọ sọ̀rọ̀ fún yín tíṣà ni mí lòpáìtọ̀ sùkú ni mí mo mọ tó ń ṣẹlẹ̀ àwọn ẹ̀yà ọ̀rọ̀ ayé ọ̀mọ́ mọ́ lónìí tí n bá láwọn ẹ̀yà kù mi kò sí kírísítẹ́nì ẹyọ kan bẹ̀ nínú súdẹ́ǹtì gbogbo àwọn súdẹ́ǹtì ni bíi àwọn olùmọ̀sùn àwọn òbí wọn náà muslims ni wọn àwọn ẹ̀yà wọn àráyé ọmọ bàbá ọ̀bẹ̀ kan ráyè ń tẹ̀ ó ti rán jù lọ bàbá tó wà pọtakọ́ọ̀tì àbẹ́ ìtọ́wà Kano àbẹ́ ìtọ́wà fẹ́ lọ sí kọ́tọ́rù àbẹ́ ìtọ́wà Saudi Arabia àti ti London àbẹ́ ìtọ́wà Kano ọwà ní Nàìjíríà ṣùgbọ́n Kano náà wà ìyàwó wà ládẹ̀ àbẹ́ ìtọ́wà Port Harcourt ẹ̀kẹ́ ní pé èlò ní wà lẹ́kọ̀ọ́ gbogbo táwà fi wà kékeré màmá tèmi àbọ̀lọ́kẹ́ wọn irú òkú mùsùlùmí màmá mi ọlọ́run fún wọn àmàwé bí wọ́n ṣe màwé yẹn wọ́n yẹn náà ti wà wò tá a bá tún sùn lálẹ́ wọ́n wà lọ́nà báàgì wa sáàmù báírò oní báírò sáàmù pẹ́ńsù pẹ́ńsù àwọn ìyá yẹn ń gbà yẹn wọ́n máa ń wa ẹjẹ́ tó wọn kankan o mélòó àwa gidi fáwọn ọmọ wa mọ́ lọ́sàn kí làwọn ọmọ jẹ lọ́sàn bisikíìtì tàbí tó bá jásìkò àgbàdo kánjá àgbàdo àwọn ọmọ tí wọ́n máa ń ro àmàlà kún wa ń gbà míì torí wọ́n ráyè àbá wọ́n tó lè gúnyán lálẹ́ omi mélòó lọ́mọ yẹn gọ́mọ gẹ̀ẹ́ ní ìsìn mélòó lólódó ń lé nù wa mọ́ èdè pàtó yá mọ̀ kálukú ń lé ní ìsìn sẹ́rẹ́ àwọn kẹfẹ́ ni wọ́n máa ti kí wọ́n lọ òjà mẹ́rin tó ń o tó bá ti fi sẹ́yìn obìnrin ẹ̀ ráyè bò sẹ́rí ẹ má ṣe mistake obìnrin àbá yìí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe mistake ọmọ mi lọ mẹ́tíráṣà ọlọ tààfíìwù ọlọ private muslim schools we are not doing magic there ẹjọ́ ẹ má ṣe mistake ẹ mú kàgbé nù àwọn sùkúù wáyé àwọn ọmọ burúkú náà pọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tó ti yàyà kú yàgbé ẹ̀ sáàjì ọmọ ẹ̀ lọ sùkúù mùsùlùmí ẹ má gbàgbé à ń lo antivirọ́ọ̀sì ni ó mú fọ́mọ mi kò mú fọ́mọ mi àwọn òbí máa ń ṣe mistake ẹ̀rẹ́gẹ́ mẹ́rẹ́kù ní private schools mùsùlùmí ó ṣe kò sí mẹ́rẹ́kù kankan èyí táwà bá ṣe ń sùkú ẹ̀yìn náà ṣe kí ni o ẹ ti fi lékún àwọn ọ̀tà fókọ̀sì lórí pé káwọn obìnrin ọmọ ráyè mọ́ ìsìláàmù ní gómìn ọmọ ṣiṣẹ́ mo ti ní àwọn lectures ọ̀pọ̀ lórí eléyàn amadu limara a kárìjà lìbáyì wà láì obìnrin lè ṣiṣẹ́ kódà ó tún lè ṣiṣẹ́ kọjá àánú ilé ọkọ ẹ̀ tí kọ́ndíṣàn bá wà ráńtì ẹ̀ ó dẹ̀ nídọ̀ wá bí tùṣẹ̀rẹ̀ ẹ̀yà ó láwọn ọmọdé ẹ̀fọn ṣẹ̀ríà gbogbo eléyìn ọ̀kan tọpiki tó ní mo ti yan gbé eléyìn láwọn wà àti ìmẹ̀ka tó súnmọ́ kọ́ wà dáwà nàìjíríà website níyàn lè fi download sẹwárí yàtọ̀ sí kóbìnrin ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ayé ìtọ̀ mọ́mọ́ èyí ò jẹ́ káwọn ọmọ àwọn ọmọ máa ń ní àwọn tá a máa ń pè àwọn àwà pálapàla kò lè sí lọ́wọ́ ọmọ kẹ́nìkan sọ pé òun ọ̀jalè òun ọ̀parọ́ rí òun ọ̀lọ́ jí ẹja jẹ́nu ta sọ rí gbogbo ọmọ èké lọ́mọ níwà pálapàla yẹn ìyá ló máa ń gbà èmi rántí màmá mi lọ gba tọwọ́ tèmi wọ́n yin mi láti rìn ẹ̀ máa sí rìn èékánná three sixty degree wọ́n yin ọdún báyìí tí ó yẹ pé yọ̀ọ́ ráńdì ò ní gbàgbèsè ewu wọn ò ti dí ọdá kí wọ́n mi ọmọ sí ọbẹ̀ kọ́ wa náwọ́ wọ́n wàá sí ìbọn ọbẹ̀ gbóná wọ́n wàá sí kì ọ lọ́wọ́ láyé rẹ òní náà wo ojúmọ́ sábà ń sí ọbẹ̀ ọmọ èké máa bẹ́ níwà pálapàla ṣùgbọ́n ta ni máa kọ̀ fáwọn ọmọ àwọn àyà where are those mothers today wọn ọ̀rọ̀ ayé àwọn kẹfẹ́ tí wọ́n ti ń wé ìyẹn wá bẹ̀rùn kálùkọ́ padà sínú ilé ọ̀nà míì tó wá ń lò èyí wọn náà níkàwọ̀ ó fi sọ̀rọ̀ fíkíù of women abandonment fíkíù zinatil mara fíkíù zinatil mara gbígbàgbọ́ yé tó ní í ṣe pẹ̀lú ọ̀ṣọ́ oge ìmúra obìnrin mùsùlùmí tẹ́ẹ̀rẹ́ àwọn kèbèrè ọ̀nà owó náà fẹ́ẹ́ dàmú wa ń bẹ̀ wọ́n tẹ́ẹ̀rí táwọn obìnrin bá ti lè bàjẹ́ táwọn obìnrin ò múra bó ṣe yẹ kán múra táwọn obìnrin kọjá àlà níbi oge àwọn ọkùnrin ọmọ come down spiritually they will be spiritually declined nínú tí ọmọ ẹsẹ̀lẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àáfà àláwùjọ lónìí irùngbọ̀n lè wà ṣòkòtò lè fò òkè ṣùgbọ́n spiritually they are zero level torí pé tí wọ́n rí ó ti mú mọ́lẹ̀ kó lòdì wọn ó ti affect ìmánì wọn ìyẹn nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà wọ́n á wà prone to sexual harassment if not raping or real sexual intercourse jẹ́mọ́ ẹgbọ́n mi dáadáa o pẹ̀lú bóbìnrin bá ṣe so géńgbà míì a máa fa pé wọ́n rèpù omi ẹgbọ́n mi yé dáadáa bóbìnrin bá ṣe so gé bó ṣe múra sí bó ṣe fi òwò rẹ̀ lẹ́sìn àti bó ṣe kọ́fà rẹ̀ sí a máa sọ ń gbà míì irú àdáwò tó wọ́n gbọ́ òrìláwùjọ ìyẹn nìkan tó kọ́ a máa ṣó obìnrin bọ́lọ̀ ń sọ̀rọ̀ tọ́lọ̀hún fèkì ni o tí ó gbàdúrà rẹ̀ obìnrin lè fi bọ́lọ̀ ń sọ̀rọ̀ pé ọlọ́run wọ́n láà pé ti bàlágà ọkùnrin kankan ò rí òòrùn mi ń jọ mo ti wọlé ọkọ ọkùnrin kankan rí òòrùn mi èmi èfọ́ sọ mi hàn ọlọ́run lórí ọkọ mi mi lórí ọmọ yìí ṣùgbọ́n lónìí spirituality ti lóòó torí pọ̀pọ̀lọpọ̀ wa àgbàgbọ́ ní òkè at the same time àwọn míì tó wá ń sùn gbọ́ wọ́n rò pé tí Islam bá ní kóbìnrin ó lo ìjáàbù àwọn ẹlẹ́yà gbogbo ìjáàbù wọn kò jẹ́ ẹ̀mọ́ tó kásá àmọ́ sí gbogbo ẹ̀ gbàgẹ̀rẹ̀ lọ táwọn obìnrin ìjà ìlú yàbá wá súnmọ́ àwọn ẹlẹ́yà wa ń gbà mí ah bí kan ṣe sọ wà láì ìjáàbù ló bọ̀ mẹ́lẹ́ o ẹlòmínà tó wá rò pé wọ́n ní kóbìnrin láyé etí ẹ̀ kọ́sá máa ń sòkè kọ́ máa wà sápálá

ṣùgbọ́n rú ọ̀sọ́wò ni ó ṣe ṣé yóò máa fi hàn gbogbo ayé àwọn wo ló lè rí ìyẹn ló fi fa àbọ̀wá bítù àṣẹ̀rìíyà lìzínátì lìmọ́rẹ́ àti lìmùsùlùmá tẹ́ bá wo tíra tí mo mú dání tí kíwù lìmọ́rẹ́ àti lìmùsùlùmá ẹ bá lè kalábáwánú àwọn orin àní ìdísíra yìí ọ̀rọ̀ fíkíù obìnrin mùsùlùmí ìlọ́wà lọ́tíra yìí from A to Z sẹ́ẹ̀rí tíra yìí tètè ọjọ́ edition tèmi o three twelve pages ni kí ló yẹ kóbìnrin ọgbọ́n yé bẹ̀rẹ̀ látòrí ìmọ̀ra kí ló yẹ kóbìnrin ó gbé ayé nípa akọ́lọ kẹ́kọ̀ọ́ kí ló yẹ kóbìnrin ó gbé ayé nípa akọ́fọ́ ọkàn kùrà nítorí menstruation lọ́wọ́ kí ló yẹ kóbìnrin ó ayé lábala pọ̀wọ̀n àtọkọ rẹ̀ fẹ́ súnmọ́ra wọn kí ló yẹ kóbìnrin yé lábala pé yóò sàlùwàlá kí ló yẹ kóbìnrin yé lábala pé yóò wọ̀já kí ló yẹ kóbìnrin yé lábala àwẹ̀ abala ájì abala zaka abala gbogbo fíkì obìnrin làbá ìsọmara ara náà ni tó wá débi ọ̀ṣọ́ àbá pọ̀ nípa kí ni obìnrin àá lójú àwọn bẹ́ẹ̀ náà làbọ àwọn Abu Malik Kamal bonu sẹyìn awọn àwọn náà ní tíra fíkìú súnà lìnìṣà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bàbá yẹn náà màá lò ní ìdánilẹ́kọ̀ọ́ yìí fíkìú súnà lìnìṣà àwọn nǹkan tó yẹ kó bèèrè ọgbọ́ yé tó wà pẹ̀lú lánàá tọ́lọ́lọ́ gan kó obìnrin òdìdí súrọ́tú ànìsà ọlọ́run pẹ̀yìn obìnrin pọ̀ torí pé láwọn peculiarities ní ṣẹ̀rí àti máa ń gbèdàjọ́ yẹn wá ìyẹn ni ọ̀wà jẹ́ káyèsè lọ tí bàbá ibùdó bá jù náà mo dání al-hijab risalatu al àfá àti ọ̀fẹ́ kọ̀rọ̀ pẹ̀ obìnrin ìgbàmílò léyìn fẹ́ sọ ọ̀rọ̀ àwọn àfá so kéèyàn máa wákàtí mẹ́wàá lọ èyí ó sì máa sọ ọ̀rọ̀ àwọn onímọ̀ lọ nìyẹn ìwọ̀nba díẹ̀ òun láàmú nínú ọ̀rọ̀ àwọn àfáà yẹn bẹ̀ kí n kọ́ wípé zinatul mara kóbìnrin ó ṣọ̀ṣọ́ nínú Islam kóbìnrin ó ṣoge nínú Islam halal ni kí mo o halal àyàfi oge oso. tá a bá rí wípé ṣẹ̀rí àtìléwọ̀ jàmọ́ ẹ̀dẹ́ pọ́ìntì mi o tá a bá rí àwọn ọ̀ṣọ́ kan pàànàbí ni obìnrin ọgbọ́dọ̀ ṣe lé àwọn ọmọ ajá ànàmọ́ ni máa ń ṣe mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ibi tí mò lọ́pọ̀ bí lápẹẹrẹ kí tí mò ń lè yé kóbìnrin ó fi ran kọrùn sẹ́ẹ̀mọ̀ kó geni lọ́dọ̀ àwọn tí ń ṣe ọ́námẹ́ǹtì ni lọ́dọ̀ àwọn tó ń ṣe ó geni lọ́dọ̀ àwọn ọmọ ànàmọ́ ṣùgbọ́n bí tó bá fẹ́ wà lùjá náà bí ẹ̀ kò ní bí ẹ̀ so tá a bá wá ra àwọn obìnrin èèyàn bá jẹ́ lẹ́yà kó ṣe èèyàn bá jẹ́ wúmù kó ṣe wọ́n fẹ́ jẹ́ kan ọmọ jáà náà máa ń ṣe ẹ̀mí ó ti wò rí pé torí pé làánà lọ́wùlì wá sí látà wàlìmọ̀ òṣù látà ẹni tó lọ fírunkúrun ọlọ́run ṣépè fún yíyá dírẹ́sà tó tó ń bá èèyàn ṣe wé ọlọ́run tó bínú sí so ìdá tá a bá sọ pé oge ní nǹkan yìí tá a bá ti rẹ́rìí tó sọ di haramu obìnrin mùsùlùmí lè ṣe àfi kárí ẹ̀rí kan tó sọ di kéde o haram jẹ́mọ́ ìṣẹ́ tí mo sọ yàbí òye ẹlẹ́kejì tàbí kọjá sí pé àwọn kàfìrà ọ̀sọ́ mi lè má jẹ́ haramu directly jẹ́mọ́ ẹ̀gbọ́ àrí tí mo sọ yìí o kọ́mọ̀ jẹ́ pé àtàṣà búhù bìlì kàfìrà àwọn ọ̀sọ́ kan bẹ̀ tó jẹ́ pé àní rẹ́rìí direct pé aráàmù ni o àní rẹ́rìí ṣùgbọ́n àwárí èèyàn mẹ́wàá tájóbe tánṣerú oge àwárí pé mẹ́jọ nù wọn àwọn kèfèrí ló máa ń ṣe jama obìnrin mùsùlùmí ó ṣe kí ni o yọ sọ̀ra fún torí wípé mọ̀ ń tàṣà bàbí ọwọ́lé fàwọ́ àmìnà nígbàtí ní káwọn kèfèrí àwọn ni wọ́n ń ṣe àwọn sọ̀ra kéèyàn ọmọdé lórí ibú níwájú ọlọ́run ọba àlékè ọlá àbá ní ká sọ gbogbo àárín bíi ká sọ ṣe gan gbogbo oge tá a bá ti rí wípé àwọn kèfèrí o àwọn ni wọ́n ń ṣe àwọn ò ní bá wọn ṣe ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì jama sande ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ ká gbọ́ nọmba tírì dáadáa oge lè jẹ́ hàláàlì ṣùgbọ́n ọkọ tiwa kò nífẹ̀ẹ́ rẹ̀ ẹjọ́ ẹgbọ́ mi ò obìnrin ní ọmọ bí wọ́n ṣe ń tolé yọ́ ọ̀dàlẹ́ ara ẹ̀ ó fẹ́ kílèmù kó òun mọ ṣẹ̀ríà kò sì mọ̀ pé abala kan lòun mọ̀ nù ṣẹ̀ríà òun mọ abala mi ẹ̀sẹ̀ bá làálì ni wọ́n láwọn sàbí amáṣe kọ̀rẹ́ ọkọ̀ rẹ̀ lòun ọ̀la ìfẹ́ gbogbo oge tóbìnrin bá fẹ́ ṣe tọkọ rẹ̀ bá ní mo èjì oge wà láì ti bá rí ọ̀sẹ̀

ṣùgbọ́n kan kò sí ibi tí ò léwu lára rẹ̀ ó lè ní ìlẹ̀kẹ̀ tó ń lò yẹn tí bá tí wọ́n bá ìdílé ìwú máa ń bà mí ò ní lólẹ̀kẹ̀ mọ́nú tó ti yé tọkọ rẹ bá jọ àní mi láì ìlẹ̀kẹ̀ tó ń lò yẹn sẹ́ kílẹ̀ rí wa lórí eléyìí ìyá wa Aisha ọ̀bíyàwó lọ́wọ́ á ní ha ó ń sọ nípa ọ̀rọ̀ kóbìnrin olo àlẹ́hìnà ọ̀rọ̀ làálì táwo mi máa tọ́ sọ́wọ́ bá tọ́ fẹ́fẹ́ àwọn ní ìsìláàmù faramọ́ tóbìnrin ọba ti fi hàn obìnrin tó bá ti lo làálì yóò wọ glove obìnrin tó bá ti lè fi làálì fẹ́fẹ́ yóò wọ sọ́kẹ̀sì ẹ bá ti lè fi làálì irú ọ̀pọ̀lọpọ̀ àwọn sísáàsì sáwọn ti ti lè jọ ní káì kò bójú o wọ́n sì nǹkan kan sójú rẹ̀ sílẹ̀ sàpàlà ṣùgbọ́n ọfẹ́ ṣe gbogbo àwọn oge tẹ́ mọ́ yàtọ̀ sójú rẹ̀ ó ti bọ gbogbo apá tó bá wù ọ́ ti làálì ìyàgbogbo tó bá wù ọ́ láti ọrùn rẹ̀ dẹ́sẹ̀ wàhálà alẹ́ ayé rẹ̀

kẹ́ẹ́sẹ̀ kékeré ìyàwó ẹ̀ṣà ní pé liana habibi kọ̀sọ́ pé liana zawuji kọ̀sọ́ pọ́kọ̀ ni orí pé my dear my darling my lover torí pànàbí tó jẹ́ olólùfẹ́ ni ànàbí onífẹ́ làálì ìyàwó ẹ̀ṣà òkìlù jẹ́mọ̀sẹ̀ mọ́ tí mo sọ yé kí láǹfààní oge tó ṣe tọkọ rẹ bá ti wà tí ọmọ kò sè à ń sọ ilé yìí kọ́pọ̀lọpọ̀ obìnrin ó lè mọ̀ pé bá a ṣe lọ́tọ̀ kóbìnrin ó ṣe ọ̀ṣọ́ bá a ṣe lọ́tọ̀ kóbìnrin ó ṣoge àti ní kọ́mọ̀jòkè tọ́jára mọ̀ wá kọ́mọ̀jòkè táàfi kọ́ ta ni o kèfè rí ẹlẹ́kẹta kọjá sí pé ọkọ wa ó nífẹ̀ẹ́ wọlé ṣẹ́wọ́n lẹ́yìn sí tàtẹ́lẹ́mọ̀ sí ìwọlé ọkọ o tí oge kan nílé bàbá rẹ̀ ìgbà wọlé ọmọ ọkọ rẹ̀ bá láìkẹ̀ máa lọ ìgbà ọkọ ọkọ rẹ̀ sì ni o láìkẹ̀ ní ni o wà láì ní o níbi oge tó ń ṣe o fi ilẹ̀ ni o ẹlòmí ọmọ wa bọ́ kọjà ìwọ̀n ògbóge ìdí máa ń tò mí gbogbo tó bá ti mọ́ge òun ni ya wa Aisha gbogbo alamọdún obìnrin tó jẹ ọmọ kékeré pínpín lànàbí àfàlà fẹ àdàmọ irú obìnrin bẹ́ẹ̀ sì ni kó nífẹ̀ẹ́ òde ó lóun èso ìwọn èso làálì torí òun ò ṣe kí o kò nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ni káwọn o ká lọ gbọ́ ní ẹwà ká bẹ̀rẹ̀ báyìí lẹ́yìn ìgbà tó sọ àwọn ọ̀dọ̀ bùkún zinatul mar'a fíkíw of women adornment gbígbàgbọ́ yé ọ̀ṣọ́ oge ìmúra obìnrin àdàmọ́ ọlọ́run kóbìnrin kóbìnrin oṣòkè sọ́nípìlẹ̀ ìyẹn ló pàtó jẹ́ pé kò bẹ́ẹ̀ sí orí kankan lára obìnrin tí Islam sọ pé gbogbo bí àwọn obìnrin máa ń soge sí láyé Islam nìkan sọ ìdí tí ò èmi náà máa wá mu ní kọ̀ọ̀kan ní máa mu ní kíni o ìkọ̀ọ̀kan torí àsìkò àti bá fẹ́ mánéjì ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹwù tí mo ti fẹ́ torí ọlọ́run ibi ìkan náà mo ti kọ́ fẹ́ mu jàmbá ìlú fẹ́ mu bá fẹ́ gbàgbọ́ yóò sọ alákọ̀ọ́kọ́ nínú tí ká lọ gbóyé atóbìnrin ya mùsùlùmí a gbọ́dọ̀ máa dé ìkànnà tí ó máa gbogbo yà jàmọ́ ẹ̀jẹ̀ gbọ́ dáadáa ìsìláàmù ọ̀fẹ́ fóbìnrin kéèkánná rẹ̀ wọ́n máa wá gùn sọ lọ ẹlòmíì wá bèrè pé tóun bá ń kọ́ tóun bá kílẹ̀ rẹ̀ kọ́ tóun bá

mini sọ́ọ́lì àlùfẹ́tọ̀rọ̀ súnábò lùfẹ́tọ̀rọ̀ àwọn nǹkan mẹ́wàá yìí nínú àwọn nǹkan àdámọ́ oge ọ̀ṣọ́ àwọn ànábí ọlọ́run àtàwọn ẹni ọlọ́run ara rẹ̀ ni mímọ́ gé ìkànnà tẹ̀kìlímùl àwùfà ara tí ìsìláàmù fẹ́ ká máa ṣe òun ni ká máa gé ìkànnà wa omi tó bá rò pé òun fẹ́ soge ara oge dáadáa ni pé kèwà ṣe pé wà àtọkọ lọ bá fẹ́ ọba tẹ̀kọ́ lè bọ́kọ̀ rẹ lọ́wọ́ o lè máa fọwọ́ ra lẹ́ẹ̀kẹ́ lè kánná bá gún àfá lẹ́ẹ̀kẹ́ lọ bá ya wà lóòkan ìlà tí wọ́n bá kọ́ kéèké ló fi èkánná àfà ló fi bọ́lá fá àfá rẹ lẹ́ẹ̀kẹ́ ẹ má bínú di dọ́kejì ibi ojú lọ́kàn fọwọ́ ra lẹ́ẹ̀kẹ́ tó bá ti ẹ̀mọ́ lẹ́ẹ̀kẹ́ ìbàdà kọ́mọ̀ lọ jẹ́ pé ìsàlẹ̀ lọ́lọ́ pé kí ni o ló náà ló gé kọ́ òun kọ́ sí àwọn kèbèrè àwọn obe, àwọn àwọn lè sáwùlì tààfìrà àwọn lè kánná wọn máa kó bí èkánná kéde o àfà ọmọ ké èkánná rẹ arógé nìyẹn jẹmọ sẹ bá mi lọ ṣẹlí àwa yọ̀ǹda fún yín ẹ lè kun èkánná yín nǹkan tí ó jomi àlùwàlà ó lè jẹmọ ẹ tó o èkánná obìnrin mùsùlùmí tó bá wù. tọ́kọ rẹ̀ láìkẹ̀ ẹ lè lo làálì àbáwọn tó bá k'o omi ó lè débi èkánná omi ó lè wọnú ọwọ́ ebe bá ń sàlùwàlà osi ẹgbẹ́ rẹ ìyọ̀ kò sí tó burú délé tí o jàmọ́ ẹ̀jẹ̀ sàkíyèsí àrí ìtí ò ní jẹ́ kí omi kọ́ wọ ịkana nye yín fụ ṣọ́ra fún eléyìí àáfàá ní òpó nínú ṣẹ̀ríà ó ti sọ àdìsí àwọn ọrịa ẹ̀ka tẹ́lẹ̀ ẹni tọ́kọ lọ bá ti láì kọ́ máa tọ́ máa ń lò rún kan kẹ́ni tó bí ṣẹ̀rí àyọ̀dá fọ o lè máa fọn èékánná pẹ̀lú làálì kò sí tó burú níbi ilé àbá àdékè wá sí nìkan o yẹjúsù ìbáàbù là na wà láàbùdà kìí sọwọ́ nìkan ó tún lè kú èékánná ẹsẹ̀ náà irú ìdájọ́ tọrọ ọwọ́ yẹn lọ́rọ̀ èékánná ẹsẹ̀ ó èékánná ẹsẹ̀ rẹ náà ó sì máa ṣe kí ni ó máa kàn án kódà àdìsí lórí ìyá wa kan jẹ́ mọ̀áza mọ̀áza fàánì mọ̀áza tà lọ́dí ọlọ́ àyà ó ní anna mùrọ̀ àtà sáà láti àyíṣà tà wọ́n lẹ́bi obìnrin kan fi ìyá wa àyíṣà pé obìnrin kan ó sì kó oṣù lọ́wọ́ fún lè máa fún ọwọ́ rẹ̀ wọ́n yawa ìyàwó Aisha wa ń dá na kúnnà ẹ̀ńdà na ọ̀tọ́bù pàlámúyẹ̀ fún ha náà ánìwò ó la máa wà lọ́dọ̀ ànàbí sọ́lọ́lá àlùwọ̀sọ́lá táwa náà ó ṣe lé àwa tá a na ànàbí ànàbí èdè ẹ̀kọ́ fún wa ànàbí ẹ̀kọ́ fún wa ẹ wo bá tọ́lọ́ bẹ́nu àwọn àfọ́ àgbàtà ni pé àsìkò tó dáa lóbìnrin ọba fún ìkànnà òun làsìkò tí ò bá lẹ́wọ̀n ìjàmọ́ ẹ̀gbọ́ yìí dáadáa àsìkò tó ń ṣe háìbọ̀ lọ́wọ́ tó bá ti parí háìbọ̀ ó tó kékeré òun ó tún á dànù àwọn nínú àwọn àfà wọ́n jẹ́ bóyá pé ó ń fi háìbọ̀ lọ́wọ́ o kò fi háìbọ̀ lọ́wọ́ o tó bá ti dá sí pé tó fún ìkànnà kò lè ní kómi ọmọ wọlé òsì tó burú bẹ́ẹ̀. tó bá wá jáde wípé irú àwọn pẹ́ǹtì kan máa ń lò lù wáyé tó mi ò ní wọlé a sọ pé dàbí ẹni pé kò bá ṣẹ̀rí àmú àyàfi ìjàmọ́ ẹ̀ gbọ́dájọ́ yìí àyàfi alákọ̀ọ́kọ́ omi tó fẹ́ lo owó àwọn èdè òní tó yẹ ó lé ní nǹkan náà tó bá ti bí ìṣàìsàn lálẹ́ lọ́wọ́ àwọn sọ̀wọ́ òkú ní kírun lóòrùn ẹ̀yìn ọ̀rọ̀ títí ìdí ìsọ̀rọ̀ fẹ́ ní wàhálà ni àlàáfíà tọ́ba já sílẹ̀ tí máa ń ṣe tààjú ìdílé tọ́ba ti dí òru yóò ṣe kí ni òru ìwọ́ adájú tọ́ba já sílẹ̀ tí yóò sùn ní àtàlásù ewu náà náà ó ní ìwọ́ adájú kò tó ká fún wa sẹ́yìn náà ní pé wàhálà ni tọ́ba rí bẹ́ẹ̀ irú àwọn èdèrè táwọn ọmọ ń ṣe ń nù àwọn péjì wọn máa ń bọ̀ yìí kí èjọ omi àgbàlọ ọmọ wọn ní ìkànnà wọn kájú sọrí ìwé làálí òní ní kò yọ ọmọ wọn ní ìkànnà àbíkọ́ mọ̀dé ń tọ́yẹ kó dé so eléyìí ò kọ́ nínú ìṣẹ̀lẹ̀ àlá jama sẹ́yà clear àbí ò clear ẹlẹ́kẹ̀ẹ́ mo ti kó lórí ìkànnà báyìí mo bọ́ síbi tó ní í ṣe pẹ̀lú irun pépè jama ẹ̀gbọ́n mi yé o irun tí mo pè ó sẹ́rí irun méjì ní bẹ́ẹ̀ bí oṣù wáyé eléyìí tẹ́lẹ̀ tí èèbá ń sẹ́kọ́ wá jẹ́ kó mú bọ̀ irun ìtọ́ wà ní ojú gangan yìí ẹni tájú mú bọ̀ ní ọ̀fẹ́ máa gé ta sẹ́yìn káwọn ọmọ kan ya fẹ́wó wọ́n máa ń lẹ wèrè kan máa èyí ọ̀pọ̀ dáa irun ìtọ́ wà ní ojú gangan fẹ́ẹ́ sàmì tó ké eléyìí náà pẹ̀lú pẹ̀lú pẹ̀lú àdúgbò èyí mọ̀ fọ́ kàn àti kí ló pè tó wà lókè ìwọ ni ibd ìwọ ni ibro ẹ̀yìn lẹ́mọ̀ ẹgbọ́ mi ẹjọ́ ẹgbọ́ mi dáadáa sẹ́ẹ̀rẹ́ ìtútẹ̀lé àrídájọ́ lórí ẹ̀jù gangan òun ni tó wà lókè òní sẹ́yìn omi máa ń tọ́ lẹ́ẹ̀jì gangan sí òun èyí ò gangan ni mò ń bọ̀ wá bẹ́ẹ̀ gbọ́mọ kẹjà wa bíbí ní táwọn ọmọ ìjà ìlíyà máa ń ṣe inú òdu irun ojú tọ́lọ̀ ń dá wọ́n fọ̀ wá lẹ́kẹ́ni mọ́ wọ́n lẹ̀ nǹkan máa ṣẹ̀ríà ọ̀fara mi ṣẹ̀ríà ò ní ibi wọn ojú yẹn ẹsí ilẹ̀ nàtọ́rálì bọ́lọ̀ ṣe dá ẹ má gé kúrú o ẹ má lẹ̀ nǹkan máa jàmá ṣe fún yà ní ojú rí wọn òfin farara tẹ̀ obìnrin àmọ́ ń fa lè máa sí i. ẹwọ́ fẹ́rí ọlọ́run tó ní ọ̀rọ̀ ọlọ́run nìkan ló yé ẹwọ́ rúru ìjọ náà ti fa ìjọ ò lẹ́rí kó wọ́n wá kó bí wọn orí ti pé ara fíìsì wa òun ló ti dé ẹ̀yin obìnrin ẹ bí ilẹ̀ bẹ́ẹ̀ ẹ fa ẹ̀sìn mọ́lẹ̀ torí tó wà ní àwọn tọ́lọ̀ láàánà wáṣùmù náà máa ń pè ẹ má lẹ́rùn irun ẹ̀sùn má fà kú tẹ́ ẹ bá wá fẹ́ sùn yé bẹ̀ ọ̀fẹ́ tọ́lẹ́tì ọ̀fẹ́ tọ̀ kankan sí ọgbọ́dọ̀ kù tọ́ ọ bá ti bójú irun yẹn lẹ̀ pàpà lábùkù wa mọ́tò lẹ́ẹ̀kù torí pé lẹ́ẹ̀kù oge ni ọ̀ṣọ́ ni èèwọ̀ sì ni kọjá sí wípé gbogbo ọ̀ṣọ́ á máa ra ẹbí ọ̀yẹ́ká ní ìhàn àyàfi ọwà nù yàrá pẹ̀lú ọkọ rẹ̀ ẹ̀ lọ bí iṣẹ́ pẹ́yàjọ sátidé àbí sànńdé ọwọ́ àrùn pé fẹ́ ta lọ́rùn lórí kó tiẹ̀ máa wò ọmọ ṣe ọmọ àmú nẹ́tíwọ́ọ̀kì tọ́ gbogbo ẹ̀ ṣe nǹkan kan ọkọ rẹ̀ tọ́já sí pé wọ́n máa ń gé bí ohun pé pẹ̀lú yẹn a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ zinatu alkahal zinatu alkahal àwa lè fọ́ ìró ìdòwú wa jama ìró fẹ́ ṣẹ̀rí àyọ̀ ń dafẹ́ ìfẹ́ lómi kẹ́ ẹ máa lo ìró kódà ànábì wa sallallahu alaihi wasallam tóun náà jọ ọkùnrin ànábì máa ń lé ti ìró yìí ìró òkú wọn lò iná ń pè ní alikimu àwọn tó máa ń ta professor medicine wọ́n máa ń ta tó bá ti lè mú ọkùnrin kan tó lè lọ lẹ́sìn ìró ẹ̀yìn obìnrin gbogbo ti jẹ́ òye gbogbo ọ̀ṣọ́ obìnrin ló ṣe kí ni obìnrin ló ní almohim ṣẹ̀rí àjọ ọ̀dà fóbìnrin ó lé sí ìró òfin tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan méjì rọrùn ẹni ẹgbọ́n àjọ méjì tọrọ sí

lásìkò tọkọ wọn bá kú ọgbọ́dọ̀ lè tú ilé ọgbọ́dọ̀ a máa tọ́ sí máa sókè aláàfọ ẹlẹ́sìn ta ní sókè ẹ sókè sí ló fi kú a ń tọ́ sí sọwọ́ bí ọwọ́ pẹ́pẹ́ yẹ kí inú òlù o àwọn èèyàn ọ̀gbẹ́ sí yìí lábá àwọn táwọn sàlàyé náà o o obìnrin wípé lásìkò tó bèèrè ń sopó oṣù mẹ́rin àtijọ́ mélòó àtijọ́ mẹ́wàá tàbí tọ́bájá tí kò lè tó lóyún sínú ìgbà tí yóò fi di ọmọ jàmá ẹgbẹ́ kágbó àtẹ̀yẹ ẹlẹ́kẹ̀jì obìnrin ọgbọ́dọ̀ fẹ́ ọgbọ́dọ̀ lè sí ìró tọ́já sí pé gold àti silver ló ti ṣe jàmá ẹ̀gbọ́ yé dáadáa ìró ìtọ́jẹ́ pé ara góòlù àbára sí ìpànà ti ṣe obìnrin ọgbọ́dọ̀ lé torí tí ó túmọ̀ sí ni wípé ìsọ̀rọ̀ ìnáàpà òun ni kọ́lọ̀ ń kókó wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ̀ ká bá ní mọ́mọ̀ ìtọ́nà tó lọ́lọ́ ọmọdé àná afọ́ àmì lórí a bá ti lè kọ́ yé pẹ̀lú mọ́jẹ̀mú pé ẹnìkan sábà tilẹ̀ ní pé wọ́n ń rí tu ìró sí sísà àti wúmù tó lé ó ti di tàbárù ó ti di fífi ọ̀sọ̀ hàn obìnrin yẹn ó tún máa gba ẹsẹ̀ lórí ó lé tu ìró kí n fún ní sọ́nárì mẹ́sẹ̀ gbogbo ọ̀sọ̀ tá a bá ṣe sí ọwọ́ ojú ẹsẹ̀ tó bá ti lè ti táwọn èèyàn máa rí àgbọ̀dọ̀ ṣe èyí tó fi yẹ ká gbaláàdà bá a sọ̀sọ̀ ẹ̀sẹ̀ lágbà wọn ẹgbẹ̀ ọlọ́run ká bọ́ sórí ilé ìlú náà kéèyàn náà máa lọ bá wọn. ẹjá kò rẹ̀ lórí ta fẹ́ yàpọ̀ ẹjẹ́ ká bọ́ sí abala mi. èyí tó wá máa ń gbà àsìkò jù òun ni àkáàmù ṣáà àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú màá sọra ráìsì òun náà tó yàtọ̀ wá síbi ọ̀ṣọ́ ìjáàbù kankan àwọn àbá ìjọmọdé ẹ̀mú mẹ́jọ èyí ó gán tó wà ní wákàtí méjì mẹ́ta lọ́tọ̀ torí ẹ̀kọ́ sí ara ń sọmaráìsì àwọn nǹkan yẹn lábala oge tó bèèrè gbọdọ̀ ṣe nínú lam òun làwọn tó ní ṣe pẹ̀lú irun obìnrin irun títẹ̀ ń bẹ lára obìnrin tí islam sọ̀rọ̀ pa rẹ̀ ọ̀pọ̀ ààbò ní kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ kámọ́ láti di irun orí irun orí obìnrin irun orí obìnrin nínú islam àbá ní orí obìnrin ìdájọ́ àkọ́kọ́ tó wà fún òun ni kóbìnrin mùsùlùmí kọ́ máa ṣe tẹ̀kìrìmù ṣáà wàtẹ̀bì yìí nù wàtẹ̀mù ṣíkù ẹjẹjẹ agbọ̀yé o ìdájọ́ àkọ́kọ́ gbogbo owó orí obìnrin jẹ́nẹ́rálì ká pọ́nrún yẹn lé ọfẹ́ dì ní o ọfẹ́ kó ní o ọ̀fẹ́ bá ní o kí ìwọ orí nǹkan ọ̀pá lẹ́bí ọgbọ́n mọ̀ pé irun ìdí ìyẹpẹrẹ rùn mi ká má máa wò ní ẹbí ẹni pé sára owó sí ìyàbá ẹni ó sì ta ìfẹ́ sí làlàáfíà àbá bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe rí yàtú yàtú ni àwa náà mọ àwọn ọkọ̀ òṣìṣẹ́ tọ́jọ́ pé téèyàn bá irun orí wa yóò ṣòfin ìgbà tọ́jọ́ pé kí ni o àpamọ́ yẹn lé ṣẹ̀rí àfẹ́ ká máa pamọ́ orí wa lé ká máa kóòbù ẹ̀ ká máa yà kí wọ́n mọ̀ takókó mọ̀ wà lórí bákan náà ká máa fi nǹkan pa tí wọ́n wá ó fi máa jẹ́ pé òní òní máa wò yẹ́lúyẹ́lú bákan náà wà gúúsù ká máa fọ irun wa kó má máa dọ̀tí ẹ wo bí mo ti lọ mú ibi ṣẹ̀rí àtúkọ̀ lọ mú nìyẹn kó fi já sí pé irun orí ìyàn yọ́ máa ní kò ní ta à ń yà àǹkírímù rẹ̀ afẹ́ dì ní o afẹ́ bá ní o afẹ́ kó ní o afẹ́ gbogbo tàbájú afẹ́ ṣe kásàrí pé àparùn ìdílé àbá ní kápọ̀lọ̀ ọgbọ́n yẹn ní ẹlẹ́kejì nínú tó ní í ṣe pẹ̀lú irun orí obìnrin òun ni kóbìnrin mùsùlùmí kọ́ lọ mọ̀ pé èèwọ̀ ni láàyè dúúsù wọ́flù ṣáàpù bí ṣáàrì ha kóbìnrin ọmọ pé orí òun o àràámù ni òun ò tó gbọdọ̀ fi ọmọ kankan kù ìjàmọ́ ẹ̀gbọ́n àárín yìí dáadáa obìnrin mùsùlùmí kọ́mọ̀ pé kèé sáró oge nínú Islam òun ni kéèyàn ló fi attachment sí àwọn Bob Marley pé wíìgì bọ́rí àti gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ nínú ìwáyà àfa àwọn akọ̀kàádà nínú sọ̀rọ̀ muslim àwọn yanjú ẹ̀ pé máa ń yù ká fíìmù bí ìrìnàṣá àṣàárọ̀ lúnà ìtàwọn obìnrin ó fi kó wọn tí ó jẹ ọ̀pọ̀ sí tó jẹ́ pé dálíkà àṣẹdá yóò ti mú deception yóò ti mú ẹ̀sẹ̀ jẹ yóò ti mú dání nínú àdéhìí sọ ìwúlì Bukhari àti rí arábìnrin eléyìí tó wa sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ fẹ́ lọ lé ni nírun lórí ó nílò ṣé kí n bá a tó mọ́ ọ àwọn àbọ̀ àlọ́gbọ́n ní kóbìnrin yìí rè ìyá wa àsùnmọ́ ló gbà wá o àdìsí Bukhari àti Muslim ní onírun lórí ní àti agbọ́ kéèyàn wá jíjọ́ lè káì ah, orí yìí ti rí kata fúgbà ìgò tí ẹ̀sìn kankan lórí lẹ́ka fi okun afáàsì lura àṣà ṣé kí n fi okun ànábì ní rárá torí pé làánà lọ́wọ́ ìwà láti wà lè fọ́nká òkú gbogbo àwọn obìnrin bá fi okun ọlọ́run kẹ́ẹ̀dé wọn ó ṣépè fún wọn ó bínú sí wọn ló fi dájú pé wọ́n tó ọba bàbá ṣe ń ṣe owó ẹ̀ mọ́gbà àwọn èèyàn ṣe o làánú ọmọ ẹbẹ lórí tiẹ̀ náà ẹ bá jẹ́ yá dírẹ́sà mùsùlùmí kó dúró lórí ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tí bá ń rí lórí kọ́ bá àwọn èèyàn jẹun ọba wọn kó irun tó bá ti di pé ọba wọn fi irun sí ọba wọn fi irun kó irun làánú ọlọ́run ti wà bẹ́ẹ̀ torí kó ti kó jìráàfì lè kálíkì láà àwọn tí wọ́n ń yí ẹ̀dọ̀ ọlọ́run kò á gbọ́dọ̀ bí wọn kún rárá eléyìí káwọn obìnrin lọ gbọ́yé kí wọ́n á sáré yanjú mọ́sálàkà méjì láàrin tá a dé yìí nínú ìbéèrè táwọn obìnrin máa ń béèrè tó máa ń pọ̀ òun ni wípé jàmọ́ ẹ̀gbọ́n mọ́sálà ní kíkọ́ fẹ́ yanjú ìyóhùn kò wọ́n wà aládàáni lọ́dọ̀ àwọn àpá akẹ́ni yìí ká gbọ́yé yìí ara àwọn míì tí wọ́n ti ọ̀rọ̀ fífi orúnkún wọ́n sì gbọ́yé wọ́n ní èèwọ̀ náà ní gómìnà olùrọ́bà àbó àwọn tó ń sọ bẹ́ẹ̀ tẹ̀mọ̀ wàhálà alẹ́ Yorùbá ní o kìí ṣe wàhálà àgbáyé o jẹ́mọ́ ẹ̀ farabalẹ̀ o wọ́n fẹ́ lo àdíìsì Muawiya bun Abi Sufyan àtọ̀rọ̀ kọ̀tàádà kí làdíìsì Abu Sufyan jẹ́mọ́ nígbà tí wọ́n ní ó bí àwọn èèyàn àwọn obe tí wọ́n fẹ́ gbọ́ràn mọ́ wọ́n lọ́wọ́ àdírẹ́sì bẹ́ẹ̀ ní èèyàn ayé náà làmọ́ òkò kó làwọn àfáà yín wà where are your mo gbọ́ bá nàbí sallallahu alaihi wasallam tẹ̀lé ìtú rọ̀ṣúlà lọ́yẹ̀ sallallahu alaihi wasallam yẹn à àmìtú ààbò yìí wọ́n ní àwọn àwọn bí wọ́n wá bẹ lórí ẹ̀ báyìí ọ wá ń jẹ́ kó yàwó èèyàn pé irú tí bẹ lórí pankẹ́rẹ́ tí mo mú dání òun ni sábẹ̀ ti tẹ̀lé wọ̀ fáwọn obìnrin o wọ́n gbọ́dọ̀ fi nǹkan kúrò ó ní irú tí mo mú dání ìgbẹ̀ lànà tí kọ̀ fáwọn obìnrin o ó nítorí pé àwọn bàánú ìsọ̀rọ̀ yìí là ìtọ́pa wọn rẹ́rẹ̀ áìfù sákàdà áàrí nìfà àwòrán nígbà tó ní fáwọn obìnrin wọn náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìsọ̀rọ̀ kan àwọn kan wá sí àdísì mọ̀háwí àgbòyé àdísì lẹ́nu sọ̀rọ̀ muslim o wọ́n lẹ́nu bukhari o nínú sọ̀rọ̀ muslim àwọn àdísì ń tò lera wọn ni o inú ẹ̀ náà làdísì àbúkọ̀tàdà tí mo sọ wà tóun ń sàlàyé pé ìtàwọn obìnrin fi sórí tí ó máa jẹ́ kí irun ṣe kí ni o kó pọ̀ sí tí ó mẹ́tàn jẹ dání téèyàn ó rò para run wọn ni àwọn àfáà wa ń sàlàyé ẹ máa gbálàyé o ìtọ́ba já sí wípé obìnrin ti ṣerun rẹ̀ lọ́sọ̀ọ́ jẹ́mẹ́ ẹ̀kọ́ yé anẹ́bí lárúbáwá tó lò àlùwásílà jẹ́mọ́ téèyàn bá lo rọ́bà sáàsọ pé ó fi rọ́bà kún irun ibò nínú linguistically ìtìsàn ó fi kún irun ó fi táìtì irun rẹ̀ kọ́mọ̀bà yàtú yàtú ẹ bá tráfù kó Nàìjíríà ìlú kọ̀ọ̀kan níbo bèèrè ṣe máa ṣerun rẹ̀ èèyàn lu rọ́bà ó fi kó irun ó lo òun ó fi kó irun kò fi kún irun kìí ṣe pọ́ ẹ̀ márùn jẹ́mọ́ ẹ̀gbọ́ ìsìláàmù máa tó ṣe léèwọ̀ irú eléyìí àwọn àbáà ní òsì tó burú ń o fi ṣerun rẹ̀ lọ́sọ̀ọ́ ó ó fi jẹ́ kí irun rẹ̀ ó sọpọ̀ ó lè dùn wò gbogbo ilé ó sì lóun dáná fífi lé àti tó ṣe léwọ̀ ẹgbẹ̀ jẹ́ àgbà rìn yìí dáadáa òtítọ́ lọ. torí náà obìnrin lo rọ́bà jàmbá sóyà bí òwe obìnrin lo òwú òsì tọ́sọ́ di haramu nínú ṣẹ̀ríà kódà ń jọ́tẹ́ nìkan fẹ́ máa bóyí tíra ṣẹ́kàlà àlùbáni ọ̀gbọ̀ tíra bàbá àlùbáni lé ọ̀gbọ̀ yé àwọn àbá ń sọ ọdún wa pé àwọn obìnrin ti tàfà nánà dẹ́dẹ́ kọ́ ni kọ́ jẹ́ irun jẹ́mọ́ ẹ̀gbọ́ yé dáadáa ó lè jẹ́ rukere àgbàdo ẹmọ rùkẹ̀rẹ̀ àgbàdo lọ́dọ̀ wa bí ọjọ́rọ̀ àbí ọ̀dọ́rọ̀ ó lè jẹ́ igi kan ó lè jẹ́ fúláwà kan ni wọ́n á tí wọ́n fi powder tí ó dàbí irun obìnrin gbogbo orú táwọn ń sọ yìí rọ́bà òwú obìnrin bí rẹ̀ lè dúró pọ̀ èyí haram kápọ̀lọ̀ ọgbọ́ yẹ jẹ́ jálá kọ̀kọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì pọ̀mẹ́tí lábala ọ̀rọ̀ obìnrin dúró kúrú òun làwọn nǹkan bí ìfọ̀ yàtọ̀ sí wọn irú àwọn bí ìfọ̀jọ́ bí ike ìfọ̀jọ́ bí ilẹ̀kẹ̀ àwọn tẹ́yọ̀ bí máa ń lò yẹn ẹ̀sìn àwọn ọkọ̀ tẹ́ máa bè bí àwọn ọmọ ìyá bí ti kankan kí èé ṣe wọn tọ́jẹ́ pé tọ́kù èèyàn tó bá fọ́nà

ó yàtọ̀ fẹ́rí pé obìnrin ti run ọwọ́ mú bí àwọn ake bí àwọn bíìlù bí ìlẹ̀kẹ̀ gbogbo tí è ṣe run ọwọ́ ti soge sí run rẹ̀ kọ̀mẹ́tẹ̀ jẹ dání kèé ṣe pé orí ẹ̀ léwu ó lè tóbi ṣùgbọ́n kèé ṣe pé lílọ yàtọ̀ kèé ṣe pé irun ni ó fi ṣe oge sí run alùkọ́bì ìyá ó nírú àwọn nǹkan tó bá rí báyìí tọ́já sí pé obìnrin fi ń fún ẹ ṣe ó fi ń soge sí òun ní ìsìláàmù sílé mọ̀ jẹ́mọ́ ìbàbọ̀ yẹn gbọ́ sí kàn sọ yé o àwọn tó bá ti rí báyìí tí èsè wípé yọ́ mẹ́fẹ̀ jẹ dání yọ́ dàbí irun tó ti dé tẹ́ẹ̀kẹ́ ṣe bá sọ pé àbẹ́wà ah, rírù yẹn níta wọ́n mọ̀ tó fi wọ́n ti fi wọ́n ti fi kúrun wọn báyìí o àwágbó ní sọ pé ó fi kún irun fífi kúrun ní ṣẹ̀rí àtẹlẹ́wọ̀ wá sùn ṣáà wọ́n bọ̀ wà dá pé á wà á padà sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èyí ṣe haramu bí kéde wo haramu ẹni tó bá wá jẹ́ kó níyè méjì lórí ẹ̀ mọ́sálà mi nìyẹn ọkàn tiẹ̀ wò pépé wàláì ọkàn mi wò pé haramu ní kí n lo gbogbo àwọn tó ń sọ kò sí tó burú ìyẹn ni má lò ṣùgbọ́n à ń sọ táwọn àfa àwa sọ náà tíra á gbọ́dọ̀ àwa ká lẹ̀sùn náà ló lẹ́sùn á gbọ́dọ̀ fífẹ́ inú ká fi máa tún táwọn àfa àbá kọ la ṣe ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìfọwà ìjọba pòròfẹ́sà sọ pé àwọn èyí ò náà sọ lọ báyìí afọ́ àríta bá ti lè gbọ́ eléyìí náà yé kódà mọ́sálà ní ètò gbẹ̀gàn ní ìfẹ́mọ̀ ìyà lọ́pọ̀ ní oku tó ń kàwọn afọ́ àríta lè tó bẹ̀rẹ̀ lè fi aṣọ àríìrì tó lè fi kọrùn rẹ̀ wọ́n bẹ́ẹ̀ àwọn afọ́ àtàlẹ̀ òsì lórí ilẹ̀ a máa sọ àríìrì tó máa ń wọ̀nyẹn àwọn mìíràn àwọn afọ́ àlómi lè aṣọ àríìrì kọ̀ọ̀kan mọ́rùn oníkólójú ẹ̀kọ́ lè ara aṣọ yẹn láwọ̀ náà ara wọn àbá àbá haramu ara wọn tán ní wípé tó pé rìpẹ̀jì ní o pé fún ọ̀sọ́ ni wọ́n ní kò sí tó burú mi so alimoyim kábẹ́sìn wáyé ìmọ̀ àti irunkurun àbáwọn tó bá tó dàbí irun ìbá àmọ́ ìdẹ̀rùn pé ike náà lọ́pọ̀ pé kan tó fi lè jẹ́ pé ó dàbí ohun tó lọ dá fún wa obìnrin ọmọ fi pọ̀ ìyẹn ni mùsùlùmí òde ní máa ṣe ìwé attachment máa gbé méjì lọ ní máa ṣe bọ páàlì àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ yẹn ọlọ́run jẹ́ kọ́rọ̀ wo lójú láíláí so eléyìí náà ká gbọ́ yé o bákan náà èyí mo ń sọ lẹ́ẹ̀kan yẹn lọ̀rọ̀ lọ́mùsùn ní o kìí ṣe wáṣíwọ̀n nípa irun ìpé ìpèjú tó ti yé irun tó ń bẹ́ẹ̀ bíi iwájú ibi eh, ojú mọ́sọ́lẹ̀ ẹ̀kan yẹn òun ni námsù táwọn ẹni làánà lọ́wọ́ náà ló sọ wà ní mọ̀tà náà fi sọ so gbogbo àwọn tó bá ti jẹ́ pé wọ́n ń fa irun ojú wọn yẹn ọlọ́run tó pè fún wọn àwọn tó bá tún bá wọn fa náà ọlọ́run tó pè fún wọn mo wá fẹ́ bọ́ síbi wáṣmọ̀ ìjàmbá ìjà bọ́ síbi wáṣmọ̀ báyìí námùsù ni mo sọ yẹn ẹnu àwọn abọ́ síbi àlùwáṣmọ̀ báyìí wáṣùmù ní pé kóbìnrin ọjà nǹkan sára jẹ́mọ̀ tó túnmọ̀ sọ́yà ní òye sẹ́ẹ̀fẹ́ yóò fi máa ṣe pàápàá ìlú bíi ìjọba mẹ́sì nìka ìgbógbé wọn bá jà sára rẹpẹtẹ lẹ́yìn ìjọ nìka ó tó

ẹ káyọ̀ ní ẹmọ kẹ́ ẹmọ surprise àwọn ọkọ yín gbà mí wà láì tí ọkẹ́ ní pé àà ìwò ní flower tẹ ìyá yìí àti kọ́ ọkẹ́ ya lọ́ọ̀bù ní báyà àbá àdẹ́kẹ̀ẹ́ wo báyà láì lọ́ọ̀bù lórí kọfẹ́ I love you adé kọkẹ́ ara bí bí làálì kò fi dùn sáyìn bí báyà ó lè jẹ́ pé mi kò lọ́ọ̀tẹ̀ kọ́ wípé òhónmè kọ́lá kọ́ ọ̀gẹ́ ní surprise package oníyàn kẹ́wọ́n ìwọ́n lè rò pé kò ní ìtumọ̀ wà láìsọ̀bá tó wẹ̀ lọ́wọ́ yóò tó wà lóde ọmọ obìnrin láti ìfẹ́ lórí ìgbàgbọ́lọ́pọ̀ orí láti òkè tù láàmù òwúrọ̀ lọ́wọ́lọ́pàá náà tó láì sí ní o bẹ̀rẹ̀ fún láìsẹ́sẹ̀ tó bá ti já sí wípé ìdíwọ̀n èsè kíkọ nǹkan sókè ńlá ìjọba ẹ̀gbọ́n mi ò kò ní ìbù lára kò ní àfẹ́ ti kín ìjọba ẹ̀gbọ́n mi ò nǹkan kan ò ní ìrìnjẹ nínú kín awọ tí ń bẹ láàrọ obìnrin bí ìdájọ́ ọ̀la líle fún kò sí tó burú mẹ́rin òṣèré à tó bí ẹni ìsìn èyí tó lọ àbànà bí rẹ̀ wá fún léèwọ̀ òun làwọn tí máa ń ya kan sára irú ẹ̀ ní Yorùbá máa ń ṣe tí wọ́n ń sábà lọ dábẹ́ fọ́mọ wọ́n kọ̀ọ̀kan sí ikọ̀ wọ́n ya kéèkì abẹ́ ẹ̀mọ́ tí mo sọ tí mo sọ ti ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà kí wọ́n máa ń kọ́ sí wa ń pọ̀ wọn bá kó ní kankan tó máa ṣe tí ọ̀dá wọ́n fẹ́ fi ìmánì ṣe ni o ìmánì lórí kéde o lórí àìmọ̀kan wọ́n lè kọ alhamdulillah wọ́n bá tó kọ ọlọ́run ọmọ ọmọ ọmọ wa gbó ọlọ́run lẹ́nu irú ẹ̀kọ́ mọ̀ dáadáa ọwọ́ tèmi ọwọ́ tèmi tẹ́lẹ̀ ìṣẹ́ ọ̀làwà bá wá irú àbúrò mi kan ní ìsìn tọ́wà alhamdulillah kéwú látó fi alhamdulillah àwọn tó bá ṣe kìíní yẹn wọ́n máa ń ya kéèyẹ obìnrin ìgbọ́nà ṣe bẹ́ẹ̀ jàmá fẹ́ gbọ́n tí mo sọ yé báyìí obìnrin tó fẹ́ rí ìyọ̀nù ọlọ́run kò gbọ́dọ̀ lọ yá sí kankan lára ìlú ràmù kakọ làfọ́mọ lójú wáṣímù ni tọ́lá lọ́dẹ̀ kan lókè mùsùlùmí ẹ̀kọ́ làkílẹ̀ rí ẹ̀kọ́ mẹ́rin torí pé làfẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ Yorùbá ẹ̀ ń ya ọmọ ní nǹkan lójú ni ẹni skin ọlọ́run ló ní skin ẹ wá kọ ẹni wá yálẹ̀ ẹ̀kan wán wán èyí tó ẹ̀mọ́ ilé ẹ bá máa bí bá àmú iná tí ọmọ tọ́sílẹ̀sì mẹ́ka ayé ẹjọ́ àwọn tọ́mọ ọkọ̀ gidi yìí ká níwé o wọ́n bá yáṣẹ́ ẹ̀kẹ́ náà dáradára wọ́n kàn fa ìlàkan báyìí wọ́n fún wá fa bí mẹ́fà báyìí mo ní ah, à ọmọ náà àwọn ọ̀gbọ́dọ̀ máa kí ni ìdájọ́ kíkọlà sọmọ lójú àràmù jama tẹ́gbọ́n tí mo sọ yé báyìí èyí o ní wàṣìmá wàlùmọ̀sàwùṣìmá ó ti ìfọ́ọ̀fù jíjà king fdp ìlọ́jà sí wípé kẹ̀kẹ́ náà fi léèdì ẹgbẹ́ ìṣẹ́ bá jẹ́ ìyá ọmọ ẹ̀yìn fẹ̀yìndé bàbá rẹ̀ ọ̀pá pàlà rẹ̀ lónìí ìwọ́kọ́ oníṣẹ́ ọmọ rẹ̀ o wọ́n fi bíléèdì ìyá ọmọ ìkànnì ọ̀ ìyá ìkànnì ọ̀ tí wọ́n ṣe fọ́ ọmọ wí ìsìláàmù kọ́ àìfọ́ máa ń wí pẹ̀lú káwá ṣe kí ni o ká mú ẹ̀jẹ̀ lára ẹ̀ àbí ká ya awọ ara rẹ̀ kìí ṣe sílànà bọ́lọ̀ torí náà obìnrin tó bá bẹ̀rù ọlọ́run gbogbo àwọn adìrẹ̀rẹ̀ tá máa ń yà sára wọn ẹ̀yẹn sọ́ra o tẹ̀sán ti làálì lẹ́sìn dára kò sí tó gbúgbẹ́ o sẹ́yìn náà ti clear àbáwọn ìlú sáà lọ jẹ́ náà wákàtí kan ti fẹ́ lò àsìkò wọ́n náà bá ti mílẹ̀ nímọ̀ rọ́ọ̀ṣì lọ báyìí akọ́kọ́ ti ìdájọ́ imú obìnrin imú ẹ̀rọ pé bò lábẹ́ àti sọ imú Islam sọ̀rọ̀ pa amú imú imú imú nọ́ọ̀sì sẹ́rí àwọn oríkẹ́kẹ́ ń bẹ lára Islam ọ̀sọ̀rọ̀ ọ̀pọ̀ pẹ̀lú ìbáwọn àwọn àmúdàjọ wa torí pé láwọn àwùjọ kan wọ́n máa ń soge síbẹ̀ tòtá bá ti wá lè kàánú sí àwa náà sọ lọ́wọ́ àná bàbá Muhammad bùnú sọ́lé àlòfin ní ọlọ́ọ̀bá ní kẹ́ bàbá pàtàwà àwọn ọ̀bẹ lórí ẹ̀tìmọ̀ká fákùlà áńfì ẹ̀jẹ̀ ní obìnrin ẹgbọ́ torí gbogbo àwọn sáńdì lé ní ìsìn òkè tí ogun wọn òkè tí fọ́ ogun wọn lórí ogun ọ̀dọ́pọ̀lọpọ̀ wọn tó ti ẹ̀ ní má náà gan mọ́bá ìwò fẹ́ẹ̀rí imú yìí nílẹ̀ Yorùbá àti wa àwọn èlú Yorùbá èlú àwọn Fúlàní Haúsá wọn máa ń lò ìdájọ́ táwọn àfọ́ àmúwa ni wípé ààrẹ ìgbìmọ̀ ìṣẹ̀ríà Islam tó ní haramu ní kẹ́ẹ̀kọ́ ààrẹ ìgbìmọ̀ bẹ́ẹ̀ náà láàtọ̀ rẹ́rìí pé àwọn sàábí obe wọ́n máa ń lu mú ààrẹ rí àwọn àfáà ló ti wá di àlọ́rùn wà láàádà ó ti di culture àwùjọ tó bá já sí wípé wọ́n máa ń lu láwùjọ ní àwọn àfáà ní òṣèlú burúkú wọn ní òkú ìwọ́n tí wọ́n èèbá lu mú láwùjọ ní ìtọ́jà náà ní kọ́ ọ máa lu wọ́n èèwà lumú láwùjọ ní ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ àṣà yẹn ìwọ náà fẹ́ lumú àwọn àfáà ní yẹ yúúzù ó fẹ́ kéde o ọkọ o lè lumú àtúnpadà sí ti tàbárù sí ìwọ tó ọba ti fẹ́ lumú ọ̀rọ̀ ìyàní kó lò ní kọ́ọ̀bù tó ọba ti lè lò ní kọ́ọ̀bù ọ̀gbọ̀dọ̀ lumú ó fà àwọn tọ́jọ́ sílẹ̀ ti tèmi lóbe wọ́n mọ̀ wọn à bí kankan dánú ètí ògbójú ni wọn kó gbójú mo ti sí ìsì àìmọye ìlú mú àìmọye ìlú mú ṣùgbọ́n ojú gbójú mo sì lọ́jọ́ kan ọ̀pọ̀lọpọ̀ wọn máa lu àwọn màmá wọn lu ẹlẹ́yà láwọn màmá wọn ìwé máa bójú yọ imú rẹ̀ ń yọ sọnù toró kéde tó ti bọ́ ọlọ́run dá mọ́ àbọ́lọ́run dá ìlú ẹ̀ kéde sẹ́ni sábà ti bọ́ ọlọ́run dá mọ́kálukú tí kí lẹ́kọ̀ọ́ yìí lára rẹ̀ kíní tí ń sá góòlù lẹ́kọ̀ọ́ yìí tó bá jẹ́ pàwọn ọkùnrin wọn kò rántí bí ẹ̀kẹ́ ẹ̀kẹta ẹ̀kẹta ọ̀fẹ́ dá sí náà aládàáwò ló jẹ́ ọ̀fẹ́ tí kò sọnù ṣùgbọ́n nínú ìdájọ́ mo ti sọ ẹni tó bá fẹ́ lú tó ẹ̀yin obìnrin máa ń fi nǹkan ṣe sí díẹ̀ sọ̀tọ̀ bẹ́ẹ̀rù pátá Yorùbá ni kì í sáta Yorùbá àwọn obìnrin láyé ànàbí sọ́lọ̀ láàrín ọ̀sálà wọ́n lù sí ẹgbẹ̀ díẹ̀ sọ̀tọ̀ fẹ́ẹ̀ ti ka àdíìsì rí sánàbí ṣe kútúbà ìdì ọ̀nbẹ́nu tí láti dẹ́wájú mi o ànàbí ṣe kútúbà tán ọwọ́ àlọ́ ọba àwọn obìnrin ó lẹ́yìn obìnrin yàá máa ṣàrọ̀ nìsa tàṣọ̀dákínà wà àkìsírínà ìhàtà èmi náà kó tàbí ìdúró ni o anábì lẹ́yìn omi ìlàwọ́ ẹ máa fi sàárà I'm very sorry to say you ẹ̀yin omi níbi kẹ́ ẹ máa lawọ́ dọ̀kùnrin lọ àwọn ọkùnrin ló máa ń lawọ́ dẹ̀kùn mi lẹ́yìn àwọn obìnrin kọ̀ọ̀kan tá a bá ń fi fọ́ọ̀dù rẹ̀ sùn ní ìsìn àwọn ọkùnrin máa dáwọ́ jù àwọn obìnrin máa ń pìtẹ́ jẹ pé ọkà fáwọn ẹni tí ò lè di five thousand lẹ́kọ̀ọ́ four dressing ó lè lọ ra earring di seven five nígbà ẹ̀yin obìnrin yóò tún expensive fún ó lọ́wọ́ sàánú àwọn ọkùnrin bàbá tí ò káàfẹ́ yàwó mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin àtìlẹ̀ ìnáwó wa náà máa ṣe kéde yọmọ ẹ̀kọ́ sí ẹ máa problem o obìnrin tí ò lè di ten thousand lẹ̀ wà láìfọ̀sọ́dá kọ̀ ó lè ra ìlú mú ìlú mú five thousand ó lè ra èyí ẹ máa fi ríǹgì alùkọ́tà ó lè ra òòka tí ó fi fọwọ́ ó lè rán twenty thousand eight ó lè òòka góòlù mo ti róbìn ìkàtọ́ pé pàtó ọmọ ẹwọ sùn ọfẹ ta góòlù over hundred thousand òbí tó burú ká ẹ lọ góòlù wa mílíọ̀nù tó bá ti wọ ọ̀zàkà ẹ̀ mọ̀ ẹ̀yọ sàkà lórí ẹ̀ anabi ti di pé naturally obì máa fẹ́ láwọn mo wá sọ fẹ́yìn obì fẹ́ jókòó bí náà ìyẹn mọ̀ láwọn òun gba sálárì náà ti sọ́dá kọ̀ sálárì bí fún ẹ̀rọ ojú ẹ̀gbà fẹ́ láwọn ẹni fún ilẹ̀ ìgbàkú mélòó mú àyíká ẹ̀jẹ̀ wù fẹ́ lómi láyé lọ́jọ́ pé jẹ́lá ti gba sálárì ẹ̀kọ́ lọ́mọ ẹ̀yọ fún bàbá àti àyín bẹ̀ àáfàá yín lọ́la yunifásitì lọ́la yunifásitì bàbá yín tiẹ̀ kí yọ̀ jẹ́kú ó ṣe wàhálà àwọn àbúrò yín tí wọ́n ń wà ní tertiary institution èló lẹ́tí fún bàbá àtìyá yín lọ́wọ́ lórí wọn káàkiri ọmọ dáa rẹ̀ ló gbá yẹn I do tell àwọn tó bá súnmọ́ nínú àwọn òbí pé tó ọba ti gba sálárì ẹ lọ́ọ̀yọ̀ fún bàbá àtìyá bàbá àtìyá ìlú wọn lè dúdú èyí fòkù ní nǹkan ṣùgbọ́n sẹ́ẹ̀rí àní kọ́kọ́ ìmì náà etí sẹ́ẹ̀rí àkọ́ ìmì ni mò ń ṣe àwọn tí bàbá mi kí ilẹ̀ tó jẹ́ bí wọn àwọn tó jẹ́ fámìlì ìyá mi àwọn ni mo ṣe dáadáa sí ṣùgbọ́n kó lè dàbí kọ́jẹ́ bàbá àbíyá mi ní màdé ẹ̀yin tẹ́ ní bàbá àbíyá kan tó ẹ̀sẹ̀ dáadáa sí wọn tẹ́ ẹ bá ti ń gba sálárì ẹ̀ máa yọ sí bàbá àbíyá yìí àwọn náà kọ́ńtọ̀ ní o kọ́kọ́ ní o tó láì kì í ẹ má sàwọn ibi tẹ́ ẹ̀sẹ̀ kó bẹ́ẹ̀ láwọn pé kó yàn kan fún bàbá àbíyẹ ọwọ́ àmọ̀ làwọn òṣèré làwọn bàbá àbíyá náà gbọ́ nìkan lóko má fún wọn nígbà alẹ́ yà tuntun àwẹ̀ bàbá àbíyá rẹ pàtàkì jù bá ń lọ kọ́mọ olè sànú ti ẹ̀ náà kí bàbá rẹ ọjọ́ bí lọ ní à àníṣẹ́ tó wá ti ń gba sálárì tẹ̀lé Even cost a 500 jẹ́ kán ti mọ̀ pé a ah, kíláàsì bíi bá ti lè gba sálárì ó ti lè ti máa fà lóṣooṣù ọba tó ní promotion jẹ́ kán tó mọ̀ pé dájú àdúrà inú ìgbà ọkọ̀ tó ti promote mi lẹ́nu iṣẹ́ o tó fi kún tó ń pọ̀ lóṣooṣù ọkọ̀ ti gbàlẹ́yà ìsúná àwẹ̀ àwa ìwọ́tẹ́ẹ̀kẹ́ ìgbà sálárì ogun lọ́ntà ní kòrò bá dé làwọn èèyàn bá wá ra akoro pé lọ́dọ̀ rẹ̀ lọ́bá rí yóò profit torí jẹ́ káwọn òbí ẹnu sọ pé àsìkò yóò ọ̀dà fún ọ yọ nǹkan fún wọn tẹ́lọ̀ ní ọ lọ́bá gba sọ léyà lọ àsìkò lẹ́ẹ̀wọ̀ nǹkan lọ́bá rí seven hundred thousand lápẹẹrẹ yọ nǹkan fún bàbá àti ìyá rẹ̀ fẹ́ adébílẹ̀ yóò fi ẹ̀mọ́ làwọn ẹ̀mọ́ ti sàárà wà àtúntínínàl ẹ̀fà ẹ jẹ́ kí dáadáa ní ọ̀pọ̀ gan o kí ló fà fà ilé lọ àìsùn fún náà afárò àdìnnà ànájìbìlẹ̀ ìkẹyìn lẹ́sẹ̀ ọlọ́run níjọ́ jẹ́ ìgbẹ́ tó pé o ògbóró àwọn èèyàn sí gbá ya kankan lẹ̀ ọlọ́run dáwọn náà lè túbá jẹ́mọ́ ẹ máa wọ sí mọ̀ lọ ànàbí ti wá àtúntò ilé ìjọ náà àwọn ẹlẹ́rìí wá àtúntò yẹn lápá ojú ẹgbẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí yọ gbogbo tàbí sọ́run àtàwọn tàbí sétí ó sì wà náà àti àwọn obìnrin àwọn tàbí wọ́n yọ kí ni àwọn nǹkan bíi sí ọrùn àtẹkọ́bìnrin ó lo kékeré necklace arọ ọ̀sán ẹ̀yìn obìnrin ṣẹ̀rí àyọ̀dẹ̀ fún ìbáàjẹ́ góòlù wọn fi ṣe ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ àsìkò bá gbàmí náà ń débi ọ̀rọ̀ góòlù àti fífa o ìta àsìkò bá gbàmí fi sọ́nà ìsìn ẹ̀yìn obìnrin lẹ́tọ̀ọ́ kẹ́ ló bá jẹ́ golden material àbáwọn kan tẹ́tara fífa ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ẹni ló change tó jẹ́ gold ìyẹn lè kúrẹ̀ lọ́rọ̀ àwọn onímọ̀ ìyẹn làwọn àsìkò síbẹ̀ ṣùgbọ́n tó bá ti wọ sàkà tó da nìkẹ́ yọ sàkẹ́ ẹ̀ àwọn obìnrin yọ nǹkan ọrùn wọn àti nǹkan ẹ̀yìn wọn mọ́sálà ní ìkó mẹ́rin táwọn afá yọ sí sáré yọ fún yín náà tó ọkọ̀jọ́ mọ́tọ́ fi ṣùgbọ́n rẹ̀ náà ni ní pé àfẹnú ṣẹ̀ríà ìmúra àtúnrọ̀ ṣídà obìnrin tó bá gbọ́n tí èsì dàdá délé súnko ó lè ṣe sàárà nínú pọ́pátì ẹ̀ ọmọ ẹ̀sọ́ kọ́kọ́ létà ṣe káwọn sàbí obìnrin wọn ọ̀gbà ìsáré ọkọ̀ ọ̀tá nígbà lóṣù sàárà àdẹ́bí ṣe wá àtọ́lẹ̀ gbogbo wọn wọ́n dẹ̀ yọ necklace wọn don't be surprised ó lè jẹ́ kọ́kọ́ ẹlòmíì lọ́ra necklace ó lè jẹ́ lọ́ra earring fún wọ́n dẹ̀ fi ṣe sàárà torí pé mọ́sálà kan bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà ká owó bíbẹ̀ ìrànlẹ́ni mo tún sóbìnrin ṣe tàṣọ́rù kóbìnrin wọn dúkìá rẹ̀ bó ṣe wù àmọ́ gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ ọ̀rọ̀ méjì làwọn apá àṣọ ṣùgbọ́n ìtọ́nilẹ̀ ìdìbò ń sọ yìí obìnrin tó bá jẹ́ pé òun ló ṣe wàhálà fún nǹkan rẹ̀ òun ló ní ó lè ná ń bẹ̀ kó fi ṣe sàárà tí èdè pé yọ ẹ̀sẹ̀ gbàlejò lọ́wọ́ ọkọ ṣùgbọ́n dáa kọ́ wa máa gbàyọ̀ǹda tàbí kọ́ máa kárí ọkọ̀ àlọ́ mo ti ẹ̀sìn sàárà báyìí lánàá ṣùgbọ́n bá ti mọ́dún lẹ́tọ̀ ọkọ̀ mọ́kọ̀ òun kò ní kọ́ wọ́n máa ṣe sàárà èmi mo ní sálárì mi èmi mo ní bísínẹ́sì mi ó lè ṣe sàárà láì ní gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ̀ àwọn obìnrin kó yára ìdí wọn lẹ̀ wọ́n kó chéènì wọn lẹ̀ fún ànábì àsálà ibùdó àbáṣọ àwọn tó wà bẹ́ẹ̀ jọ náà lọ́nà alimoyim nǹkan méjì ti jáde fún àdéhùn alákọ̀ọ́kọ́ omi lè lo nǹkan ọrùn pòròpá àti kílè lẹ́yìn ọba wọn ẹlẹ́kẹ̀ẹ́jì kọ́ obi lè fi nǹkan sí kéde o etí masala ní ìtún jáde sóbì lè lu kọjá etí kan ẹni ẹgbà ní dáadáa àwọn àfáà lọ́rọ̀ àádà lélẹ̀ ọ̀rọ̀ kọ́tọ̀ sábẹ́ lù tì ní wọ́n ló ní wàhálà alẹ́ ayé rẹ o sábà pé etí rẹ kí rẹ wọ́n kó o ní awọ yẹn tó ẹgbẹ́ inú àṣà àti ẹ máa ń lu etí méjì mẹ́ta mẹ́rin márùn-ún èsì tó burú kò rí lọ́wọ́ akóyá rìn lọ́wọ́ àpò lọ wàhálà alẹ́ ayé rẹ̀ ṣùgbọ́n as far as I know nínú àṣà Yorùbá àti wa etí mélòó la máa ń lu etí ẹyọ kan ìtọ́jà àlùfẹ́ni omi bẹ́ẹ̀ bá jẹ́ Yorùbá etí kan ẹni ó tó yín ṣùgbọ́n tá a bá wá rí omi tó lu sí méjì mẹ́ta àwọn àfáà ló tọ́ kìí ṣe haramu kọ́rọ̀ jẹ́ pé láti wá máa fà ẹ̀rọ tí mẹ́jọ kí lọ sọ́dọ̀ haramu lu èmi rẹ tọ́lá wọ̀ lu mẹ́wàá tó láti di ìsàlẹ̀ dúdókè báyìí kó o kó nǹkan sí gbogbo bí náà tó dúdókè ọ̀rọ̀ mọ́sálà tí ò ní ìdí ká máa fà ní ṣùgbọ́n ká lu etí ẹyọ kan àwọn tàbí omi ṣe kí ni o wọ́n lu wọ́n dẹ̀ mú sábìsẹ́ tí wọ́n fi ṣe kí ni o wọ́n fi sọ́dá kọ̀ àti ní ìdájọ́ ń bẹ̀rùn ẹjá kò bẹ̀rùn abọ́ síbi ọ̀rọ̀ eyín báyìí ẹ̀tún ògbé ní wà lẹ́ẹ̀rẹ̀ inú wájú mi àzínátú ilẹ̀ àsùnmáà sáàrùn fáwọn àfá àkọ̀ǹkan ló tí à ní ẹ̀wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ mọ́gbójú òkè kéèké iṣẹ́ làwọn àfá ń ṣe kọ́lọ́wọ́ sàwọn àfá wa lẹ́sàn-án rẹ̀ wọ́n ti kọ̀ǹkan àwa kí ara ń jí mọ́ àwọn àdọ́gbọ́n sàlàyé ẹ̀ ọlọ́run bá ní sọ pé àwọn àfá kọjá wa ní ọ̀la paláyé o àzínátù fi máa ń dá ilẹ̀ àsùnmáà eyín eyín ìsìláàmù tó sọ bẹ́ẹ̀ ni obì ó lè máa sóbi ọdẹ sọ bẹ́ẹ̀ gbọdọ̀ sí kọjá ara mọ́ àáfàá ní alákọ̀ọ́kọ́ obi àkọ́kọ́ ni pé gbogbo owó tó ń lóbi máa fọnù rẹ̀ déédé sẹ́kẹ́ yẹn wọ́n pé kí n máa fọnù gbogbo bẹ́ẹ̀ máa fọnù ẹ̀ tàbí fáwọn ọmọ ìsìláàmù ló ní gbogbo bẹ́ẹ̀ kọ́ yìí kẹ́ẹ̀pẹ̀ ní Islamic health habit and uh, wash your mouth always wash your mouth àti dèrè à ń ṣe yìí ẹni eh, ò lè yọ wọ ṣẹnu nínú Islam fẹnu rẹ lẹ́ẹ̀ márùn lójúmọ́ tọ́wọ́ bẹ́ kí túrú fọnù rẹ ọbẹ̀ kí túrú fọnù rẹ ọbẹ̀ kí ásírì fọnù mẹ́gírìbì fọnù ìṣáì fọnù rẹ <coughs> sorry alimoyi ẹ̀mẹ́tòdó tó rẹ ọlọ́run gbogbo ẹ̀ tọ́ bá rò wípé ọ̀pọ̀lọpọ̀ tí Islam ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìsìláàmù sọ táwọn kan wá ń dọ́gbọ́n yí wọ́n wá ń sàbáyé páwọn làwọn ní ẹ́ẹ̀tì àdìgbòlẹ̀ sí ní ẹ́ẹ̀tì àdìsí bèbèrè ibẹ̀ báàgì ìsìláàmù fẹ́kẹ̀ẹ́nu ọ̀rẹ́ ọmọ wà ní mímọ́ tónítóní sẹ́ẹ̀rí torí pẹ̀lú obìnrin là ń bá sọ tó bá jẹ́ páwọn ọkùnrin náà ni a sọ fáwọn náà pé ọkùnrin tóun náà bá tó gbọ́n jẹ́kẹ̀ẹ́nu ọ̀rẹ́ ọmọ ọmọ gbogbo ìgbà nínú àdìsí ìyàwó Aisha lọ́dí àbáyà wọ́n ń tàlẹ́ ànàbí ọ̀jẹ̀ pákó yóò kọ̀ ìmáàmù náà wà wọ́n wá ń sàlàyé wọ́n ní torí pànàbí tó bá wọnú ilé yóò kìí sí àwọn ìyàwó ẹ̀ gbogbo bá àkàkùndébìnrin lónìí tó mélòó ní máa kìí sí ọkọ rẹ̀ náà àwọn òmìnira àjọpọ̀ ìwọ́n tó bá kìí sí ọkọ rẹ̀ kọ́ńgláfilé ìwọ́n tó bá kìí sí ọkọ rẹ̀ tó bá ti kó lè wá sí ìlónìí tó bá ti tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní kìí sí àbá rẹ̀ ọmọ ẹnu rẹ tí ọmọ máa kí ìjọba rẹ ọdá owó ọmọba aládá ogun ẹwà máa wo dèdèrè ẹwà máa wo ṣàìfọ́n àwọn ọmọ tí wọ́n ń ṣe ìsìnáàtì aláṣà máa ṣe kù wà lẹ́sẹ̀ bá ní wọn sí àwọn máa lára lẹ́bàá ẹ wà rí gbogbo àwọn ọmọ ìkọrọkọrọ wọn mọ wá kí ìjà ara wọn wọn rò pé tọkọ àtìyàwó ò lè ṣe làwọn oníṣìí máa ṣe kí ni àbá ọ̀dà akọ ẹ̀ máa tíìdì ọmọ yìí o tó ti yé àmọ́ ẹ̀jẹ̀ kí nẹ́tíwọ́ọ̀kì ó ṣe kéde o àmọ́ ẹ̀jọ́ wà bẹ̀rẹ̀ lébu kódà ìjọ mi nǹkan tí sì lẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ ẹ̀ kẹ̀lí pé nǹkan mi ò ṣe kéde o mo kò tẹ̀lé torí àwọn àpẹẹrẹ ìṣẹ́ sọ̀rọ̀ kọ́ o alimoyim ẹgbọ́n mi dáadáa o ṣẹ̀rí àfẹ́ kí fẹ́rẹ́ àwọn tá a fi ń sàwàdà yìí o obìnrin mi ìlẹ̀ bí ìdèkè ráyè fọ̀ kéde kọ́ yọ̀ọ̀kọ̀ ọ̀ráyè yìí Ah, ẹ̀mẹ́jà sọpọ̀ yọ̀bù torí náà gbogbo ẹ̀ọ̀sọ́ ti ẹni òun ni kóbìnrin mùsùlùmí kọ́ máa fọ ẹnu ẹ̀ ní gbogbo ìgbà pàápàá tọ́kọ yín bá ti jáde lọ ẹ máa gbọ́ mi o àbá jáde lọ ó ti máa iṣẹ́ tọ́kọ rẹ̀ ń ṣe ó ti mọ táìmù ti máa wọlé jọ̀ọ́ táìmù tó bá fẹ́ wọlé o fún un lè ṣe kó ìwọ náà tọ́ra rẹ ṣe tó bá jẹ́ spaghetti lọ́fẹ́ wọ̀ wọ́ tó bá jẹ́ lórí lọ́fẹ́ wọ̀ inú yàrá rẹ lọ wà tìrí wípé ọwà nímọ̀ tó kó ìmọ̀ra kọ́kọ́ rẹ ẹlòmíọ̀ tí wọ́n rò bẹ́ẹ̀ nìkan tó fi nígbè àbá ọmọ bẹ́ẹ̀ wọ́n kọ́ tó wọ́n ọ̀pá ń kíri ọjẹ́rẹ́ ẹ̀rọ akíkì kankan ìlànà lórí mi àbá ọmọ fi kọ́ díẹ̀ díẹ̀ náà ni mo ti rọ́pò àjà ọ̀dọ́ ẹgbẹ́ máa ń fẹ́ra wọn ọkọ̀ èjẹ́wà ìyàwó lọ́kọ̀ ọmọ fi ń jẹ́wà tọ́bà ti lè mú ọkọ̀ ọkọ̀ rẹ̀ ní ètò sípù bí kájẹ ẹ̀wà ó ṣe kọ́kọ́ ọlọ́sẹ̀ máa kíìsì kí ní jẹ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé wá ilé ní ọwọ́ àdọ́rù wọ́n ti rò pé sẹ́rígbà ní èyí eré sọ̀rọ̀ ní pọ́blìkì ní ọmọ bá àfáà kálá ìpẹ́ wà láìsíra kan bẹ lọ́dọ̀ mi àsọ̀rọ̀rù ìjìmá ẹnìkan wọ́n ìjẹ́ ìsàmù gbogbo kẹ́kẹ́yàn máa lè sọ pọ́blìkì ìgbà mi ìgbà mi táwọn ìyàwó ṣe mẹ́dìn táwọn ẹ̀ṣẹ̀ nìkáì àwọn máa fún wọn ní káńsẹ́lìn àwa máa sọ àwọn ọ̀rọ̀ bíi láwọn olùgbà sípò ìwé ìgbà ẹnu ọ̀n bẹ́ẹ̀ náà láàmú àsọ̀rọ̀rù ìjìmọ̀ sẹ́ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ secret of sexual intercourse secret of sex síra yẹn lárúbáwá ni o gbogbo bọ́kọ àti àwọn òṣèlú gbádùn ara wọn lọ́gbẹ̀ẹ́gbẹ̀ tọ́dẹ̀ mọ́rọ̀ àwọn ẹni rí wá bẹ́yàn bá fẹ́ obìnrin tó wà bàjì bóòdó sí lè súnmọ́ tó bá jẹ́ kó ti ṣe kìnní kan rí tó bá jáde kékèké kan ní ìgbáyà rẹ̀ ní kìnní kan ṣe rí gbọ́gbẹ̀ láwọn àbá àgbọ́nà bí i ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí èyí lè sọ pọ́blíkì tó ní pé pọ́blíkì lè kó sínú ẹ tó nídìí àtẹ tí ò ṣe kí ni o tí ò nídìí ẹ torí náà gbogbo àwọn nǹkan míì ti máa jẹ́ lé ọ́dọ́ọ̀lù ẹ jẹ́ kí lè ní ó wà láìsí àwọn òní máa ṣe bí ẹranko níta ni ṣùgbọ́n ló lè wá gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ wà láìsí o máa fọnù rẹ dáadáa o ẹlẹ́kejì láàyè júùsù tẹ̀fùlì ìjùlẹ̀ àfúnà àfọ́ ànílábalẹ̀ yìí obìnrin ọ̀gbọ́dọ̀ fáìlì ẹ̀yìn ẹ̀ o kọ́ wá pè natural ẹ̀ artificial èyí náà torí pé nínú àwọn tí ọlọ́run lè pè fún òun ni àlùmọ̀tà fàlìjáàbù lèlẹ̀ rúsmẹ̀ jama anabi jẹ́kóyé wa pé èpè ń bẹ fún àwọn obìnrin tí wọ́n ń fi àlàfo sáàrin ẹ̀yìn wọn lọ́wọ́ wájú bó ló fáwọn ọmọ tí wọ́n kéde pè jù sẹ́gbẹ̀gbà mi tó bẹ̀rẹ̀ bá pè jù tó bá ara rẹ̀ rìn a máa mú ìkáyọ̀ ẹ̀wà wá ìwé ẹ̀ làwọn máa fẹ́wọ́ ṣe lónìí wọ́n á wá lọ kírèsì gáàbù láàrin yín wọn ọlọ́run ẹ bá pè jù nátọ́rálì alhamdulillah ìwọ tọ́lọ́wọ̀n bá ti fún ọ léjì má lọ kírèsì àlàfo sáàrin ní méjì máa bẹ wájú tí kìí sára ń tá àmọ̀ ṣe sí eyín wa jẹ̀mọ́ sọ clear bí ò clear kò clear ẹjẹ́ abọ́ síbi ọ̀rọ̀ pẹ̀fú eyín mọ́kà yes correct eyín mọ́kà ẹ̀ lè rí obìnrin ẹni ọlọ́run gidi tó gbàgbọ́ yé ìsìláàmù gidi kọ́ máa ṣe mọ́kà. sẹ́rí sẹ́pọ̀ táwọn àfáà lẹ Yorùbá ó ṣe nínú òṣòro ìsìláàmù lẹ Yorùbá àwọn àfáà wà bẹ̀ tí bá láwọn àfáà ẹgbọ́n bí wọ́n sọ yìí àwọn àfáà tẹ̀ sí òye kó wọ́n sọ̀rọ̀ àwọn ìdípá làwọn jẹ́ sọ jẹ́ ẹ̀sìn náà wà ní àti láti àti láti àti lẹ́sẹ̀ wọ́n wà ní àfáà àfà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lọ mọ́ta àwọn ẹ̀lọ́ sí lọ́wọ́ nọmba wán àwọn kan wá báyìí jù lọ wà láì tó ti wáyé nínú tí mi láìkì rárá ní kẹ́hìn mọ̀tẹ́mi lálá àwọn ìyàwó mọ̀tẹ́mi lálá ti mi láìkì ṣùgbọ́n lẹ́tọ̀ọ́ kápẹ́yàn ní alhaji ìmọ̀ọ́mù náà wà náwọn àpá àtúnṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn kan ní bídí àní kápẹ́yàn lálàájì ọ̀dẹ̀ kó jàpá tá àfá àkábá ní bídí àní àfá mi ní òtútù burú bẹ́ẹ̀ ìmáàmù náà wà lálẹ́ pè ní alhaj kò sí tó burú bẹ́ẹ̀ ló ṣẹ̀ríà kì í sọ̀rọ̀ táwọn ọmọ sọ́kẹ́ dídí àwọn kẹ̀kẹ́ lálá àti dídí ọ̀yá inú já àmẹ́mọ́ ṣùgbọ́n pásọ́nálì mi ò láìlẹ̀ torí pé ní ìwà báyìí lọ́mọ́ta kọ́ ara pèmí ní ustaz inú mi máa ń dùn ó fi ìmọ̀ sí sọ́dọ̀ ọ̀mẹ́nu mo nífẹ̀ẹ́ èèyàn á jì tẹ́lẹ̀ tí bá tẹ́ ti máa ṣe òṣùnà pèmí mùsọ́lì tàbí kọ́

ṣábákà net ṣẹ̀gbẹ̀ internet ṣábákà tó lè máa lúmọ̀ internet fẹ́ẹ̀rí fìlà bàbá dé lọ́dọ̀ wá ní o àwọn ọ̀rọ̀ nǹkan bí àwọn Indonesia kankan náà máa ń kó wá mọ́kà àwọn ń sàá tí wọ́n ní àfà àwọn kẹ́ ń sàá ni irú fìlà tí mo dé ìlú ìdẹ̀ ọkọ̀ mọ̀ tí wọ́n máa ń bà ní hajj ó ti bàjẹ́bàjẹ́ ó dẹ̀ dáa kọ kìí ṣe Nàìjíríà wọ́n kó wá Nàìjíríà ní

lè kálùkùlà àwọn tó ń lé ẹ̀dọ̀ ọlọ́pù ìkejì góòlù ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ sóbì lè lò ṣé kò lè lò nígbò tí a rí bá kí láàbùrọ̀ wa máa mú eyín rẹ kọ́ ọ máa pààrọ̀ rẹ̀ eyín góòlù ibo owó lè ní àdánwò ní ìfòfin tí bá ń ṣe bẹ́ẹ̀ mẹ́díkálì gbogbo bí mùsùlùmí gidi máa rọ inú mọ́kà kankan wọn tọ́wá ti lọ ájì rẹ jẹ́jẹ́ ọlọ́run ti mọ̀ pọ̀ lọ ájì tí wọn náà tún máa sábà kà lórí ìjáàbù èyí náà fún ẹ̀fẹ́ yẹn lọ́mọ ká kéé ṣe yín ọlọ́run gbà jẹ fún èyí bẹ́ẹ̀ sí ọlọ́run jà lọ àwọn tá a ti lọ náà yóò jà fún mi máa lọ sí o èyí ti bẹ́ẹ̀ máa lọ lẹ́ẹ̀kan máa o fáwọn tó bá fẹ́ lọ sí lọ wà láìpò ti wà ní ìdìbò fún ọlọ́run tẹ́lẹ̀ wọn kà méjì wà ká bàbá yìí kódà yìí ìjàkámù nàkẹ́mù lè lọ wúra lọ́dún yìí

gbogbo ọbẹ̀ fún ìmùtọ̀ bá ti lóòrò ti dùn tó yẹ pé tóbìnrin bá kọjá á gbó ohun rẹ̀ lára àràmù ní kóbìnrin kò gbọdọ̀ lò kò gbọdọ̀ lò jáde kò gbọdọ̀ fi sára aṣọ àbí nǹkan àwọ̀ jáde ìjọba ẹ̀gbọ́n dáadáa o àfáà ní kóbìnrin mùsùlùmí tó bí ilé fipà fún mùsára jáde wọ́n máa kọ́kọ́ ní tìlánì nínú hadithi wọ́n máa kọ́ pé yíyà záníyà àyùmọ̀ múra àti ìtààtàrọ̀ fàmọ́rọ̀ bẹ̀kọ́wùmẹ̀ ìyẹ́jìfù rẹ̀ haà fà yíyà záníyà adébíwá Muhammad sallallahu alaihi olóbi mùsùlùmí tọ́bẹ̀ ilé ló olóòrò nìkan ń kọjá lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n fi wá ń gbòòrùn ètò lò yẹ oníṣìnà obìnrin ni ìyẹn ló mà kọjá sí wípé tóbi bá wà ní yàrá ọkọ ẹ̀ àgbẹ̀kọ̀ pẹ̀lú bá kọ́lé tó bá lo pẹ̀fúmù tó lé kọ jáde oṣù tó gbé pẹ̀lú ìṣẹ̀yà ìwà àkọ́kọ́ ẹlẹ́jọ́ wà lólé tó bá jágbé nìjọ́ ṣòro kó ò ní jáde ọwọ́ á ní bóyá nọ́ọ̀sì ni wọ́n ní ìsìn àbí ni wọ́n fi kéèsì o nìkan o jáde ìdáàbò ti kí ló ṣe ọbọ̀ ọlẹ̀ lọ ojú oṣù pẹ̀lú èèyàn ọgbọ́dọ̀ ló pẹ̀ fún la àgbọ́dọ̀ ló lọ mọ́sálásí bá gbọ́dọ̀ ló lọ sí ìnáwó àgbọ́dọ̀ ló lọ sókè ṣàn ó ti ó tọrọ fọ́nkálé kò nínú tí ká sọra fún òun nìyẹn náà wà kọ́lọ̀ ń kójọ kó fún wa ní àgbò ní ọ̀rọ̀ rẹ̀ ọrọ kóbìnrin ó fi nǹkan sí ọwọ́ kó lórí sọwọ́ àbí sẹ́sẹ̀ ìjàmọ́ ẹ̀jẹ̀ gbáà ní náà òun sáré rọ́ọ̀ṣì ní wákàtí kan àbọ̀tà fún mi ó ti méje ìjáàbù rárá màá sáré lọ síbi ìjáàbù náà ní kò sí tó burú bẹ̀ ní òṣèré àwọn obìnrin mùsùlùmí lè fi orí ìdí sí èyí ní ọwọ́ ẹ̀ kéjì nínú kíni ọmọ nǹka ẹsẹ̀ rẹ̀ kódà ṣẹ̀rí àtúnyọ̀ǹda àwọn tẹ́ bá máa ń pè ibi ọrùn ẹsẹ̀ báyìí obìnrin tó lè lò lọ́lọ́run sọ nínú tọ́lọ́tù náà ṣùgbọ́n tóbìnrin bá lò kọ́ wa máa mẹ́ tó gbà pé a ah, ríǹgì mẹ́ẹ̀ẹ́dógún ní sísà yẹn kó sọ́wọ́ bá mẹ́wàá ló kó pẹ́pẹ́ wọn ò gbọ́dọ̀ máa mi ẹsẹ̀ wọn tó bí èrè ìfẹ́ lè yóò lámà máa yóò kú sí náà lè sí náà tì í náà tí wọ́n fi á mọ̀ pé á ah, ní tí wọ́n fi pamọ́ náà sórí òkòrí náà ní pé obìnrin mùsùlùmí ó lè lò ó kódà ó lè lo ti gold àbí ti silver nínú ètò lálàáfíà nínú àwọn mímẹ́ ìgbàgbọ́ gbọ́dọ̀ máa fi kí ni gbọ́dọ̀ fi mọ́sálà mi máa jẹ jáde lọ́jọ́ máa ń rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òkú nílẹ̀ Yorùbá ti wá ń bí Yorùbá máa ń lò lẹ́sẹ̀ bó ti ẹ̀jà sí pé oge yẹn ṣe kí ni o oge yẹn ṣe kí ni o ti kú àbí òbí máa wù mí lérò tí ló lẹ̀kọ́ ọmọ mọ́ni ìsìn ṣùgbọ́n tó jẹ́ káwọn máa ń ṣàlàyé gbogbo àwọn eléyìí òun ni pé a lè ráwọn tí wọ́n fẹ́ láìpẹ́ ká lè mà dájú ẹ̀ ilẹ̀kẹ̀ lílò ara oge ni ìdájú ẹ̀ tó máa rú tí obìnrin ti sí ọrùn ẹsẹ̀ tọ́lọ́dá ọpọlọpọlọpù náà obìnrin tó bá fẹ́ lo ilẹ̀kẹ̀ ẹ máa gbọ́ mi o ọkùnrin kankan ò gbọdọ̀ fura mà láti di ìmú rẹ̀ pàápàá ibi tílẹ̀kẹ̀ máa ń wà sensitive part lára obìnrin ni anábìwà Muhammad sallallahu alaihi wasallam ó ti sọ fún wa pé máa tààrọ kù fìtìnàta sí àbọ̀rù aláwọ̀ ìjáàlì ìmẹ́sìnta fẹ́ rí àdánwò tó lágbára tó yára kó nira bá ọkùnrin láyé òun lóye kódà àbá àtẹ́bùrù bí àwọn náà ti gbọ̀dún náà yìí àìmọ̀lélọ́fọ́ọ̀lù sí ọ̀trápù torí pé tó bá dáa rẹ̀ kan ànábì sọ lé ní pé obìnrin yẹn ó tún gba làákà ọkùnrin tẹ́ ẹ̀rù fún làákà ìtòkú bérebére yóò sọ di làákà ìwòkòkò ní ìsìn nínú àdánwò ó lè jẹ́ kí ṣàìtọ́ wa rọ ọkùnrin òun ni kó máa fura pé obìnrin sí bàràdì rẹ̀ dídúró rẹ̀ àti gbogbo nǹkan tuntun tó bá rí bàjẹ́ tí ọ̀wà jẹ́kọ̀kùnrin ó máa fura ó bí ọ̀rọ̀ wulẹ̀ wulẹ̀ kẹ̀ ṣùgbọ́n bí nǹkan bá já sí pé tó bá lò ó pẹ̀lú ìjà àbùtù ọ̀fẹ́ dáadáa pẹ̀lú ìmúra rẹ̀ ọkùnrin kankan ò ní mọ̀ kò sì gbọ́dọ̀ máa mì ní mímì tọ́lọ́ sọ pé yóò lámẹ̀ máa yúkú bí náà ní zínà tì í náà tí wọ́n fi á pé ọ̀ṣọ́ kan adọ́mẹ́ntì oúnjẹ kan bẹ níbi báyìí lára obìnrin yẹn irú ẹ̀ náà láàlò gbogbo àwọn oge yòókù tó bá lè máa dún àbó lè máa mì àbó lè máa kọ́ọ̀lù attention lára obìnrin tẹ́ ẹ lórí àti necklace sọ̀rọ̀ àti yarin tẹ́ máa yarin kẹ́kẹ́ pé ó lè máa ṣe jẹ̀wẹ̀ jẹ̀wẹ̀ jẹ̀wẹ̀ jẹ̀wẹ̀ jẹ̀wẹ̀ tó máa tó fi báyìí tí ó dáhùn pé yarin jù lẹ́jọ́ ni wúwo kó dé gbogbo ẹ̀ agbọ́dọ̀ sọ̀ra ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fúnra oge tá a bá ṣe sára so ká gbọ́ abalẹ̀ ilé náà yìí kọ́lọ̀ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ilé náà wà náà àwọn nǹkan tí màá fẹ́ ká kẹsọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ àlà àdàsáàtù àlàásùkọ̀ awìlẹ̀ àdàsáàtù lùmọ̀làwánà èyí ò ní àwọn tẹ́yìn omi máa sọ sókè jẹ́mọ́ àfọ́gbọ́ sí ibi ìsìn báyìí jẹ́mọ́ fẹ́ gbọ́ mi yé àǹfà sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ kódà tíra kan bẹ mò ń wá mo ní o bẹ̀sì èèrí ó wù kí mò ń gan náà wà bí ṣùgbọ́n mo máa ń sábà kóòtù ẹ̀ púpọ̀ tí n bá débi irú tọ́pìkì báyìí àbọ̀ àyẹn báyìí yẹn ni pé zínátù mọ́ra à bẹ́ẹ̀ náà làmọ́ ìpínpín wà ṣẹlẹ̀ ẹ̀ àtọ̀rọ̀ àwọn medical practitioners tíra yẹn dáa pọ̀ ọwọ́ kan àwọn sáàsù wa ní máa bèèrè àárọ̀ bí lè photocopy ẹ̀ ó ti lé twenty years tí mo ti máa ń lo tíra yẹn nínú tíra yẹn mo ti kọ́ ka ọ̀rọ̀ tó nípa nípa àlàdà sáàsù lásìkò àwọn tẹ́yìn obìnrin máa tọ́ tètè yẹn dóò ojú méjì òkú tẹ́ ojú àkọ́kọ́ nínú tíra yẹn àáfàá yẹn kọ́ ọ́bẹ̀ pàápàá lamẹ́ríkà wọ́n máa ń lo fuẹ́tọ̀ ọlẹ̀ ẹnu obìnrin tí ò sí ìjọba tán àáfàá yẹn kọ iye thousand tí wọ́n máa ń destroy lamẹ́ríkà lọ́dọọdún tán lè ṣe àwọn bẹ́ẹ̀ sí pété ẹ má ṣe ní fẹ́ẹ̀kì mi ò sọ pé gbogbo olùsíkì lórí bẹ́ẹ̀ mo ń sọ ọ̀rọ̀ documented research nínú ojúra yẹn ló wà nínú àwọn nǹkan bí ìtawọn obìnrin tó ṣe pè yẹn àwọn irinṣẹ́ tó fi ṣe gan ẹgbẹ́ ti wà bẹ́ẹ̀ ìyẹn ní ọkọ̀ màtí kọ̀ sọ fún wa pé ìwọ tó ọba láìkì kan ọba tó ọ̀kan tó tẹ̀lé kọ́kọ́ sì wá di kí ni ingredient tí wọ́n lò ṣé kìí ṣe irú àwọn èdè wọn wọ́n máa ń fún àwọn obìnrin lórí omi ọ̀dọ́ láti máa ìgbọ̀n lòun náà láti jẹ́ pé káwọn kéré yẹn àwọn àyẹ̀dọ̀ fẹ́ǹtì ẹ̀ o rìsáàtì ló ṣe ó dẹ̀kùn báyìí àwọn dọ́tọ̀ kan sọ pé bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n ó lè mọ ayé ti lajú ju bá ń lọ ní ìsìn ìpínlẹ̀ pé tí mo fẹ́ ti lẹ́sẹ̀ ti di àgbègbè dẹnẹkọ́ ni káyọ̀sẹ̀ máa bá orí jẹ́ká tó fi ìsìnkọ́sẹ̀ báwọn fẹ́ pé alákó oníbàjẹ́ ni wọ́n aládàáwò ni wọ́n kò ṣe náà léṣe láti promote kíni o àbúrú wọn bẹ̀ẹ̀ ẹ̀dẹ́gbàwọ̀ àdúgbò pé wọ́n ti ṣe dáa mọ́kẹ̀ mọ́yọ̀ wákàlẹ̀ wà kẹ́ẹ̀kù àáfàá ní òsì tóbi kóbìnrin ó soge sí ète rẹ̀ àárín tọ́ta kò lọ ṣẹ̀rí à kóbìnrin ọ̀tọ̀ nǹkan sí ète nǹkan pupa ní o nǹkan dúdú ní o àáfàá ní òsì tóbi ń bẹ̀ tó bá ti dájú wípé ọ̀ṣọ́ òun náà máa ń takún jàmọ́ sóyà bí òye kódà bàbá sọ́ọ̀lì fauzan tó wà náà àwọn àfáàfin sọ pé lábá sàbí ó lè òsì tó burú bẹ̀ ó fi ń lè fi àwọn nǹkan yẹn ṣètò ìṣe ọ̀tọ̀ tó ti yá àbí òye bàbá sọ́ọ̀lì àlòfè mi ẹ máa gbọ́ mi o àwọn sọ àwọn mú ọ̀rọ̀ ńlá wá bàbá ní wípé àbí àwọn mẹ́díkù dọ́kítọ̀ jọmọ́ ẹ gbọ́ mi dáadáa o bàbá ní àṣẹ ìṣàrọ́tù àtọ̀bí aliyu abdul alàlàyé amùlà jẹ́mẹ́ ẹ̀gbọ́n mi o sẹ́rọ̀ pé ó kó ìtẹ́ ìtọ́ sétè àtàwọn ìtẹ́ máa tọ́ sí ibi ẹni ojú gbogbo tó bá ṣe dúbà wọn wọ́n láàbì àwọn dókítà tí kò ní medical effect tẹ́ bá tọ̀ nǹkan sétè àbẹ́ tọ̀ nǹkan síbi ẹni orí ìgbésẹ̀ ìdúrà yìí tẹ́ bá ní pẹ́ ṣẹ̀rí àdákẹ́ lórí ẹ̀ jẹ́mọ́ sóyè àbí òye a wà á rò pé tí ọba ti láburú kò sí tó burú bẹ́ẹ̀ tó bá wá jáde wípé yóò láburú a sọ pé ṣẹ̀rí àkẹ́ mọ́ débẹ̀ ìyẹn la fi gbọ́dọ̀ tìwádìí irú ingredient wo náà ṣe kéde o náà ṣe ìdí ìlú àtọ̀jẹ́ pé ọjọ́ iwájú púpọ̀ ìfẹ̀ ló máa ní nígbà bá ti fi fẹ́tẹ̀ tẹ́ẹ̀ fi fẹ́tẹ̀ ó ti jẹ́ pàdánù kan tẹ̀lé ìjọ wa ní lápẹ̀rẹ̀ ní ìsọ pé yóò tẹ̀lé wọn. ìlú ìfẹ́ bá ti tó bí wọ́n lè àtẹ̀kẹ́ kan lọ́dún wájú ó lè àlàáfíà lọ́pàá tó jẹ́ pé nínú sẹ̀ríà lábá sàbí àwọn àǹfààní òṣù tó burú pẹ̀ tí ọ̀bá ti ní aburú kankan tí ó ṣe fẹ́ yẹn ṣùgbọ́n ẹ má gbàgbé kọ́ ìdá lọ fẹ́ ti sí bọ́ọ̀ bá ti ojú rẹ̀ mọ́wùlẹ̀ ní kàkàtẹ́kù jama sóye náà yẹn ní àbárẹ́ kí n lọ kékeré níbi ọ̀rọ̀ àtàbá rúùjì màá wá bọ́ síbi ọ̀rọ̀ ìjà màá wá rà lọ́sùn sẹ́ẹ̀rí gbogbo oge gbogbo oge gbogbo ọ̀ṣọ́ tóbìnrin ọba ṣe tí èsè pé ń tọ́lọ ń dá ma lára. òun ló fẹ́ fi kún ara àwọn àfáà ní èèwọ̀ ní o obìnrin ò gbọ́dọ̀ fi ọ̀sán yẹn sílẹ̀ ìjàmọ́ ẹ̀gbọ́n àrẹ dáadáa ọlọ́run kọ́ ló dá ní bíríkì mẹ́rin òun kọ́ ló dá láàrin mẹ́rin òun kọ́ ló dá àtìkè mẹ́rin ìjàmọ́ àtúnyà òde àtàwọn ṣe lórí àwọn tá a sọ tá a ti sọ yẹn àáfàá ní first allah tabaru ìdí jẹ́ bẹ́ẹ̀ obìnrin nìkan ló ń lò fún ọ̀dọ́dọ́ ọkùnrin o ìjàmbá ẹ̀gbọ́n mi yé dáadáa bọ́lọ̀ ń ṣe dá ọkùnrin ó yàtọ̀ bó ṣe dá ẹ̀yin obìnrin sẹ́ẹ̀rí ọkùnrin ilé ẹ̀dẹ̀rọ̀ tó dágé ìbá àwọn oníkà kọ́ máa sáré láti Ìbàdàn dẹ́kùn àdáwò kaka lè má ṣẹlẹ̀ o ẹ lọ wo àwùjọ táwọn ọkùnrin bá wà ẹ jẹ́ kóbìnrin kan wọ yín bóde òkàtà ní máa ní ètò alẹ́ dọ́gba sọ́ọ̀dì wọn ẹ rí bí wọ́n ti máa ranjú báyìí báwọn àbá àti máa ranjú wọn sọ fún ọ bọ́lọ̀ ti lọ́kùnrin ni lọ́ọ̀bà tó jẹ́ pé ọkùnrin ìyàwó ilé rẹ̀ lè fáìn bí èsì yóò tó lè ọkọ̀ ọkọ̀ òun ẹ̀yin obìnrin tọ́lọ́ ti ṣe wọn kẹ́ ẹ lé tẹ́lá àwọn ohun tí wọ́n gbà lánàá ìní ìlà hypertension èdè ọ̀la hypertension ọ̀gbádùn ọkọ ọ̀gbádùn ààrẹ kọ́ ọ̀bẹ̀ tó wá gba kádàrà kọ́ ọ̀gbádùn ara rẹ kọ́ ọ̀bá ti ẹ̀gbádùn ọkọ sẹ́yìn fẹ́ tó kú sí ìpẹ́kọ̀ tó má ṣe kí ni o kọ́ ọmọ ìgbádùn ara rẹ ẹlòmí psychologically before tó bá wà láàrin programu ní ìsìn wà lẹ́kọ̀ọ́

ó lè jẹ́ wọ̀nyí kan lọ́wọ́ kádàrà sí yọ. Ṣé ọlọ́pàá ìtọ́lọ́ bá ní yọ ọ̀fẹ́ yàwó lé wà láì lò ní fẹ́fẹ́ ta. Ìtọ́lọ́ bá lẹ́yọ kan ní ọ̀fẹ́ yọ ọmọ bí ọ̀rẹ́ ẹ̀jọ bí ọ̀rẹ́ wa kan ní ìfẹ́. Ọmọ rẹ̀ tó wá yunifásitì lónìí wọn sọ̀rọ̀ wà láì bó ṣe mú ní ń bọ́. Ìyàwó rẹ̀ ó tó ìtàbẹ́ẹ̀ yóò tó bá àwọn sísàtọ̀ tí èsì pé present kò present rárá kò present àwọn mọ́tò láwọn òṣèlú àbá àtẹ̀.

nígbà ẹwọ òkun kan ẹwọ akọ ewúro ẹwọ iye omi tó wọn nìkan máa sáà ṣùgbọ́n tó kẹ̀ ní tí wọ́n bá omi àwọn tó bá súnlẹ̀ rí ẹ̀yà àbá àfẹ́fẹ́ ìyàwó mi wá fi dé ọmọ kí n bá dá sí fámìlì ní kò kọ́kọ́ ní ọmọ ìyàwó mi ṣùgbọ́n nǹkan tí ń sọ fún ọ ní pé nọ́mbà wán mo ń bá wọn rẹ̀ tó ọba gbádùn ọkọ̀ kọ́ gbádùn kẹ́lẹ́ o ọgbádùn ọkọ̀ rẹ̀ sí wẹ́ẹ̀tì àwọn ọmọ rẹ many entities kọ́kọ́ kú tún àwọn ọmọ rẹ kan yà rẹ tó orí tọ́fẹ́ para rẹ lónìí ẹ̀mí rẹ ogun lójú ajé rẹ àwọn ọmọ rẹ ọkọ yìí náà wọ́n mọ̀ fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin ìjọ́nà lọ́wọ́ àmọ́ ríálí ilé ìtúni wípé tọ́ ọba ti lé ìyáàbù kọjá bó ṣe lọ tọ́ ọjẹ́ kíṣà ìfọ́ nǹkan da fámìlì rẹ tọ́kọ̀ rẹ bá wá padà fẹ́ yàwó mi israeli ọwà ńlẹ̀ lẹ́tọ́ ọba ló máa tó ọ́nì sọ̀fẹ́yàwó ni ọjà mi ló ti lọ́dọ̀ ọlọ́run mo sì ń fìyàwó ọ̀hún níbi tí kì í pọ̀ tí yóò wà á máa ọkọ ju ọtọ ọjọ́ fún ọgbà ìlú yóò máa tẹ̀sẹ̀ sọ ní ọkọ rẹ ni ìwọ ti máa mú omi wo ní ti wẹ̀ omi ń gbóná ní ìṣẹ́ lómi tútù òun ẹ̀sẹ̀ máa sọ́jẹ̀ ìwọ ọmọ ìgbà wo lọ́lá ìkì ẹ̀bà ìgbà wo ní máa ń jẹ́ ẹ̀bà tó gbóná ìwọ mọ̀ ìgbàwo ní máa ń mú kókó ìwọ́sì máa ìgbàwo ní máa ń wọ léèsì tí ìbá tọ́ bá ti rí léèsì lọ́rùn mi mo lóde nìka ìwà tí ìbá ti lóde nìka ìwà lẹ́wọ̀n wọn borí mi kí wọlé tí ìbá wọlé èsì bóyá pọ̀tà tó ń lẹ̀ mọ́ ìyàwó mi àbáwọn máa wọlé èsì ó ti mọ̀ òde nìka ìwà nù tí ìbá ti lè wé láwà ní ó nígbà tí mo wé láwà ní tí ìbá ti wé láwà ní ó ní ìyàwó yọ ẹ̀jẹ̀ máa ń sọ jù so èyí tó fi àwọn fámìlì ọkọ ìwọ náà tó kọ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ obìnrin ẹ̀kí lórí mo dé ronú yìí ẹ wà ní pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin torí kó ti wá ọba rẹ̀ á àwọn fámìlì ọkọ èyí ọkọ náà èyí ẹ̀ òun àti ìyàwó mi òun tó wá ní rẹ òun àní rẹ ní tó kojú lọ ayé ọ̀wà sùn lẹ́lòmí ìgbìmọ̀ life attention lẹ́lòmí ìdí ìdí partial stroke nínú ìlú ayé wọn sọ yóò pàǹdà sí ẹgbà tọ́lọ̀ ti sọ òtọ́rọ̀ mọ́ sọ fún yín báwọn ọkọ̀ yóò ti máa ṣe náà sí kọ́lọ̀ wọn máa tún àṣe ẹkẹ̀ mọ́ta láti ọlọ́run jẹ́ wo lè máa o tí wọ́n fi máa tọ́ sí o àbá àfẹ́ ilé ọdún mẹ́wàá àbá àfẹ́yàwó kejì ó ti di bí wúmọ̀ seventy torí pé kí ni o ti kó rẹ̀ sí wàhálà ẹ má iye sara tọ́pìkì obìnrin alimoyim abada ní abada alèjìjá àti sàbárùjù jẹmọ́ ẹ̀gbọ́n àrẹ afá ní sàbárùjù ni àtúbùdíyà lè mẹ́rin átù zinata ha wà máa ha sínà ha wà máa yẹ̀ gidi à ń jẹmọ́ ẹ̀gbọ́n àrẹ dáadáa fẹ́ rúbìnrin kó mú rẹ̀ ẹwà rẹ̀ àtàwọn tó yẹ kó kọ́fà àwọn tó yẹ kó bò kó máa fi hàn òun ní jẹ́ bàbá wù ọlọ́run dẹ̀ ti wọ́ọ̀rù ẹ̀yìn omi ní Quran chapter thirty three ọlọ́run ni ẹ ma máa fi ọ̀ṣọ́ ní hàn ẹ máa jáde níjáde ìfọ̀ṣọ̀ hàn níwé ìtẹ́ ìṣe nígbà tọ́lọ́ ìsàánú yé pẹ̀lápọ̀yé Islam nígbà àjà ìlíjà ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀. afá nígbà tí ìjà ìlíjà òun ni wá kan kó wá fi ọ̀ṣọ́ torí mọ́sálà tá a wá yẹjú látàárọ̀ yìí ṣọ́rọ̀ àwọ̀rùn àlẹ̀ṣìjáàbà àṣẹ́rẹ̀ ọlọ́run wá wù pé áwà mọ́ ìlú náà ṣáwù ìrẹ̀ṣẹ́ yíyájú wàhúwà bílẹ̀ fi sọ́ọ́mì wọ́n ìwò mòbí ẹni obìnrin yẹn ẹni tó jẹ́ pọ́lọ̀ ń ta sínú kọ́sà obìnrin yẹn ẹ máa soge ẹ máa ni

àwọn kéré tí máa ta wújẹ́wújẹ́ báyìí ṣé káfàrù káfúrà lẹ́pẹ́ wọ́n tàbí kéré yẹn sínú àdé àgbà wọn ó tún para ara màmá ó tún pọ́n tónítóní màmá ò màmá ó tún ara ìzero àwọn sùkúrú kọjú sọ́kọ kóró bá kọ̀ yìí tàlé kankan yẹn màmá àwọn ọlọ́mọ àfọlọ́kẹ́ mọ́ láìsí àwọn àbọ̀ lọ́n jẹ́ apáde lárúgbìn náà afá wà láì tọ́lọ̀ ń fi dóbi ẹ̀ ń bá ní kóbi ọmọ wọn ò sòdì ṣùgbọ́n àwọn obìnrin ẹ̀yìn ọlọ́run ẹwà máa gbọ́ o mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjáàbù pẹ̀lú àdíìsì àwọn obìnrin ẹni ọlọ́run àwọn obìnrin kí mo pèsè àmà àwọn obìnrin ẹni ọlọ́run Umaymatu bíntù òun ló wá sọ́dọ̀ ìlà Rasulullahi sallallahu alaihi wasallam ó kù tẹ̀jú mẹ́wàá àrádọ̀ fún ìsìn ṣáàlá ó fi wá dọ́dọ̀ ànábì tùbà yíhù àlálì ìsìláàmì àwọn obìnrin ẹni ọlọ́run ni mo sọ̀rọ̀ wọn yóò wọ́n wá bá ànábì ṣèjẹ́jẹ́ lórí ìsìláàmù ìwà ànábì ìjẹ́jẹ́ afẹ́ ẹbọ ṣèjẹ́jẹ́ lórí ìsìláàmù kí ni tí ó ṣẹlẹ̀ ànábì wa ni kó lè ọba yóò kì ẹgbẹ́ ẹjí gbọ́lọ̀ yìí mú o gbogbo wa ìbá àfẹ́ tó kọ́ yìí àtàwọn tí ó tó máa gbọ́ wà sí ìlẹ́ta ẹgbọ́ mi dáadáa ẹ bá fẹ́ jẹ́ ni ọlọ́ọ̀ nínú ẹ̀yin obìnrin ìbá ànábì fẹ́ sọ fún ìmọ̀ ìmọ̀ ìkọ́kẹ́kẹ́ ìdùnnú nọmba one allah tó ṣírí kí ìlà ìṣàìbá ẹ gbọ́dọ̀ ṣẹbọ àwọn obìnrin ṣẹbọ torí ọmọ ẹlòmíì lọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ kọ́dá o èyàn ó sòfò lọ́dọ̀ ọlọ́run ráírá inú èyàn wọ jáàmù ẹgbẹ́ tí ó lè jáde ẹlòmíì wọ́n ń gbóògùn ẹbọ lé lọ́wọ́ àbá inú ìlú làwa o mo ti rí obìnrin tó fẹ́ yàwó lé tó sì lọ lé àwọn babaláwo tó lọ ṣe nǹkan bú sí àwẹ̀ mo ti rẹ́ni tí àwọn bá ṣerúkẹ́ èèyàn gbọ́dọ̀ wọ́n sọ tọ́jẹ́ pé first wife àti ìyá rẹ̀ náírà jẹ̀rù títí fà yẹn torí pé kí ni ọbẹ̀ ẹgbẹ́ àmọ́ ẹlẹ́ àtọ́gbò ní kan sóni sọ mí wà láà jẹ̀rù sàlàyé detail wọ́n dẹ̀ ṣe sírù yẹn sára nǹkan kan ní tìmí ní sọ́lẹ́jọ́ yìí nínú olúwa ẹni ní bàbá ẹni kèsè lùdẹ̀ jọba irú ẹlẹ́ẹ̀lẹ́ ni sẹ́yọ́ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ lọ kò lè jẹ́ mùsùlùmí torí bàbá lẹ́fẹ́ fẹ́ yàwó mi ẹ̀sẹ̀ ráǹjẹ̀rù yìí àjẹ̀rù wà dàlámù ọ̀wà gbádùn ara rẹ̀ níjọ́ sábà tó ti lè plan táwọn fẹ́ lọ ṣètò ààbẹ̀kẹ́ ní kàbáyì áfídẹ́sì ìmọ̀ṣẹ̀lẹ̀ nínú olúwa yìí àbá pọ̀ gbogbo nìkan ọkùnrin wọ́n jù ọ́nà pẹ̀lú ẹ̀ ní o ó torí ká bẹ́ẹ̀ lọ́fẹ́ lórí ọ̀dẹ̀ lẹ́bọ wà yóò ti fún ajáde ọ̀nà mo ti pápá ẹ̀fẹ́dún nígbà wà láìsí èèyàn bá fẹ́ bọ́ yóò rà nù náà ní kéde pé yóò wọ̀ náà adébí sọ fáwọn obìnrin ẹni ọlọ́ ẹ má ṣe ṣíríkù ṣíríkù ní káàkó tó ní wọlé olóògùn kí lè wá lọlé olóògùn kí lè lè yégi ẹ lọ sọ òkun tájà ẹlẹjọ ẹjẹ àjẹ wà láìsí èèyàn bá fún bá tó ọba rò pàyé dáa fún ọ àwọn táyé dáa fún lánàá gbọmẹwàá mọ́tọ́lá ṣe àṣọ ìfọ́lá sí rèé àbúlájọ ìfọ́láka tí sọ̀rọ̀ àríṣe fọ́lá central north ìbàdàn láti sọ̀rọ̀ nínú àwọn tó wáyé ìkéde àwọn tó wá nàìjíríà àwọn tó wá sáyé tán mọ ní gbogbo àṣẹ fọ́lá jẹ́ kan mọ́sálásí ẹ̀ láti ṣe wá sí ìgbà àṣẹ fọ́lá wà lónìí wọ́n ti fẹ́ràn parí ìwọ́n náà yà á mọ̀ kú o gbogbo ẹgbẹ́ àjẹ́ rẹ ilé olóògùn rẹ kó o ní kán sóògùn kéré fún ọ ògùn àìsàn jọmọ́ àwọn obìnrin ẹni ọlọ́run anábì ní Allah tùṣìríkì láìṣẹ̀yà má ṣe ṣíríkù owó nọmba tù wà lábẹ́sìrì kì í má jalè jama obìnrin mi ó ti wọ ọkọ Thank you. <coughs> obìnrin mi ẹ máa gbọ́ mi o ìyáálé àtìyàwó wọ́n ń dì kara wọn ká má lè kóbi méjì pọ̀ ká sì máa dì kára wọn nínú ìlú ìlú àdánwò ṣẹlẹ̀ ní òṣèlè ṣẹlẹ̀ àwọn tá a máa dá ju máa ta ojú wa rí nǹkan òye ló máa sọ ẹ̀yìn o àfà obìnrin olè ti dì nǹkan ìyàwó rẹ̀ àbí ìyáálé rẹ̀ kí ló dé èsì ẹni ọlọ́run obìnrin ẹni ọlọ́run máa ń jalè ọba ń jalè wà bá pọ̀ èyí ó sòkò lọ́dọ̀ ọlọ́run ni o

ànábì lóbìnrin ti fi kọ́mọ̀ ìtàlẹ̀ o wọn la fẹ́ǹsì ó débi olè kálukú àgbọ̀rọ̀ ọlọ́ọ̀dẹ jẹ́ ìròjú olè náà ẹni obìnrin ọ̀rọ̀ kẹ́kẹ́ ṣe fẹ́ ọkọ yẹn mú yàn ni ànábì ni ẹ jù ọ̀dà ẹ mọ̀ tó kẹ́ ọkọ yẹn yìí náà fẹ́ǹsì ni gbọ́dọ̀ fẹ́ǹsì náà jọmọ́ ẹ̀ di àárín àwọn èèyàn fẹ́ǹsì náà pàápàá ogun ẹ̀yìn tẹ̀ lo social media ìbòmọ̀ ọlọ́run ẹlòmíì lè mọ̀sẹ̀ sí náà real sexual intercourse gbogbo àwọn x àwọn tó fẹ́ẹ́ ọlá yẹ e ìwọ́n ti wọn sáàbù ti áàdì rẹ mọ́ ọkọ afọ àwọn ọkọ tá a máa dá sí náà ó fẹ́ mi ọ́n sẹ́ni afọ mi náà alábẹ̀wò ó sẹ́ni píṣọ̀ sí ìyàwó yàwó ó ní kí ọmọ sẹ́ni píṣọ̀ sóhun àbẹ̀wò nípa ẹgbẹ́ ṣe ìsìnà òye sẹ́ni táyì bá tún wá ṣe ìsìnà ni obìnrin mi ọmọ pẹ̀lú ọmọ mẹ́ta tó wù ẹyọ kan tọkọ méjì tó jìnà lónìí kò sì lè sọ obì yọ gbọmọ ọba fọ́sùn obìnrin ní ọ̀dọ́ pé ń gbà obìnrin kìí ṣe ìnáwó kìí ṣe ìnáwó ọlọ́run jẹ́ yìí ló ń ìnáwó wà lábẹ́kútù yìí wà ládákì ànábì ni ẹ má pa ọmọ ẹ má fẹ̀yún èyí ló lè parí lórí ẹ má fẹ̀yún mi tẹ́ ẹ bá lóyún lọ́mọ oṣù kan tí mẹ́díkù rìpọ̀t ọba sọ wípé ẹ kú àbọ̀mọ ẹnu ni ó kù àbọ̀mọ tẹ́ ẹ bímọ ni ó kù àbí there will be medical complications ẹ bí ọmọ. Efe wò kẹ́ lóyún lọ́mọ oṣù kan ẹ má torí lọ sẹ́yún ẹ má sẹ́yún o àwọn èèyàn sẹ́yún o ọ̀dá o àbá àmọ́mọ́ kẹ́sì sọ́dọ́dọ̀ mi àti ìyàwó ọ̀rọ̀ oṣù wà láàlẹ́ ìyàwó wọ́n wọ́n jẹ òun ń pani àbá dókítà wa ní káwá tọ́ ọ́ bọ̀wé ẹ̀rù wa ń bà tọ́ ọ́ bọ̀wé ó sì wọ́n ó jọba ẹ̀ má pa ọmọ o ọ̀dá o ẹ̀sẹ̀ ni o àwọn obìnrin ní ọlọ́run yẹn ṣe bẹ́ẹ̀ o wà látà sí ìbùsání tẹ̀sẹ̀rí náà òbẹ́ ìyàyàbẹ́ ìwà ìjìlá yìí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbè àwọn àdáparọ́ ọdún ẹ má máa ṣe o ẹ má dáléwò wà látànà hí ẹ má máa sọ fún ìyàbẹ́ èèyàn bá kú ká máa gbára dálẹ̀ orí ìmẹ́sùn ànábì ni ẹ má ṣe bẹ́ẹ̀ o lọ́wọ́ gan wà látàbà rújì ibi lọ ànábì ni máa sọ ọ ha hàn tàbá rújà ìjà ìlíyá sí àlè ìlà gẹ́gẹ́ báwọn obìnrin aláìníkà ṣe ń ṣe ká ilé mo sọ yìí o àwọn obìnrin ẹni ọjọ́ àti àdírẹ́sì ọjẹ́ kan o kọjá àwọn ìyàwó tiwa náà àtàwọn àrọ́mọdọ́mọ ẹ wá jẹ́ àparí ẹ̀ àti ntẹ́ ìwà máa bò gbogbo ọ̀sọ̀ yín òun ni àlùfíjáàb jàmbá àti lágbè òun ìyẹn làwọn àáfàá àti wá múmọ́ díẹ̀ mú mẹ́jọ wa màá kẹsàrí kà màá dẹ̀ rándọ̀ nínú ìṣẹ́jú méjì mẹ́ta tó kù bí sẹ́ẹ̀rí jáàbù kìí sí fashion afẹ́ fìgbò fashion ìyẹn ló fi já sí pé mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ tèmi ọkọ̀ káà òun ni pé ìjáàbù fúnra rẹ̀ aláyàkúnà zinata ìnáfù ẹ má jẹ́ kí ìjáàbù kí ìjáàbù jẹ́ ọ̀sọ̀ ẹ má pòsẹ́sì ìjáàbù ẹ lè pòsẹ́sì lè tẹ̀ wọ̀tẹ́lẹ̀ ẹ lè pòsẹ́sì àǹkárá ẹ lè pòsẹ́sì gíní àtàwọn aṣọ mi ìtẹ́ ẹ máa ń wọ̀ ẹ má pòsẹ́sì ìjáàbù yìí ìyẹn fà ngàtẹ́mi lọ ájì ní ọ̀rá ìjáàbù ẹyẹ kan bọ̀ Saudi Arabia mọ́ọ̀sì àwọn ìjáàbù tàn kó wa kéré Saudi lọ́rán o àwọn èèyàn wá ń tàn bẹ́ẹ̀ ní o wọn kò sẹ́sì èsì Saudi lòun ti ra ṣé Saudi lọ́rán Saudi kọ́nà àwọn èèyàn wá ń tàn lásìkò ájì gbogbo àwọn ìjáàbù ọ̀pọ̀lọpọ̀ ìjáàbù tàn tàn Saudi táwọn èèyàn bá lásìkò ájì ìjáàbù tí ó kẹrin tí ó ṣe ìjáàbù tàn ti kó kódà kìí sọkọ onye ló jẹ́ èèyàn bá kú léyìn ọjọ́ ìjà kú ọlọ́wọ́ kú náà tọ́kọ bá dàìbọ́ọ̀sì rẹ̀ sọ́lọ̀ náà ọmọ rẹ lọ torí náà ìjáàbù ọgbọ̀nà jọ́sọ ọ̀rọ̀ pọ̀ táwọn àbá sọ pọ̀tàsíkò ẹlẹ́kejì á ń yẹ kú náà sọ sí kan láàyè ṣùfọ̀ àmà tààtà gbọdọ̀ jẹ́ aṣọ tí ó gbogbo téèyàn bọ̀ lọ́ọ̀kan sísà bọ̀ lọ́ọ̀kan táwọn necklace táwọn underwear téèyàn wo àwọn nǹkan tó wà níwájú ara obìnrin kìí ṣe ìjà àbùtọ́ lọ́wọ́ ìjà àbùtọ́ lọ́wọ́ wà transparent kìí ṣe pé sí bí àpò èlùbọ́ là ń sọ ìtumọ̀ ẹ̀ ni pé nọmba tírì torí àsìkò ayẹ̀kú náà fàyẹ́sì kù ṣáì án méjì sneha ìdáàbò gbọdọ̀ jẹ́ tí ó fẹ̀ ó gbọdọ̀ jẹ́ tí ó tóbi kò gbọdọ̀ jẹ́ tight fitted dress german ṣe ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ wa àti káàjọ sí bàbá ìrìn àṣìjà ìdáàbò gbọdọ̀ só ṣe é wà ní ṣáìsì ẹ̀mí ìdáàbò gbọdọ̀ fẹ̀ ju obìnrin lọ téèyàn bá jóbìnrin tó tẹ́rín ìdáàbò ọ̀fẹ́ jùlọ téèyàn bá jóbe ìtọ̀ sara ìjáàbù lóòótọ́ sara jùlọ kódà ìjáàbù àwọn obìnrin tàbí wọ́n rò ní ẹ̀ obìnrin ní òótọ́ bẹ́ẹ̀ lè kó sábẹ́ ìjáàbù sẹ́ẹ̀nì máa gbéyàn lè jìlọ wà bẹ́ẹ̀ so kájẹ́ kí ìjáàbù wa ó máa fẹ̀ kọ́mọ̀ jẹ́ ìtì ọmọ tẹ́rin ọlọ́run alágbóyè ẹlẹ́ẹ̀kẹrin aláyẹ̀kúnà mùbà kọ́rọ̀ àwọn mọ̀tọ̀ jábà a gbọ́dọ̀ fipá fún mùsára ìjáàbù ìjáàbù ọ̀gbọ́dọ̀ wà perfumed a gbọ́dọ̀ fi nǹkan olóòórùn dìbò sí ẹlẹ́karùn-ún allah yushbiha libasa rija ìjáàbù ọ̀gbọ́dọ̀ jọ aṣọ ọkùnrin ìyẹn la fẹ́ máa ń sọ fáwọn èèyàn wá gbàgbà máa ń tara àwọn ẹ̀jẹ̀ pípa ọba wọ ṣòkòtò àtẹ̀wù ìjáàbù náà lọ́wọ́ ìjáàbù kan wọ ṣòkòtò tó bí bá wọ̀ yọ wà lábẹ́ ìjáàbù ni o gbogbo àwọn lẹ́gbìsì kàkàtà ìrìnà kò sí tó burú ẹ abẹ́ ìjáàbù ni ọwọ́ o kọgbọdọ gbọ́dọ̀ máa yọ o so ti yé ìjáàbù kan tí ó fẹ̀ ní o kọgbọdọ já sọ ọkùnrin o gómìnà wa wọ ṣẹ́ẹ̀tì kọ́ wa lo kéèpù kó lóun wọ̀ wò ní o ìjáàbù èjò aṣọ ọkùnrin ẹlẹ́kẹfà allah kàfíràn jọ aṣọ àwọn ìjáàbù aṣọ àwọn ẹni ọlọ́run kì í gbogbo ayọ́ jẹ́ pé aṣọ tí ó dé èèyàn pọ́pùlà aṣọ tí ó dé èèyàn gbajúmọ̀ lọ́nà méjì làwọn àfáà bù sí kò gbọ́dọ̀ já sí wípé yóò jàsọ tó wọ́n jù tí gbogbo ayé àmọ́ òòyàn kò sì gbọ́dọ̀ tó lowest quality kẹ́lẹ̀ rò pé àwọn ilé ìráyé sà fún àwọn òrùgbé àyà ń jẹ umu igan o aṣọ tí ó bá jẹ pé gbogbo all eyes will be on you ìyá gbogbo níbẹ̀ èyí tó parí ẹ̀ àǹjẹ́ túrọ̀ tẹ̀mí àlùbádà àwọn àfáà níjà àbúgbọ́dọ̀ gbogbo ara ẹgbọ́ àrùn dáadáa ṣùgbọ́n ìyàpọ̀ ẹnu wa ń bẹ lórí mọ́sálà kan bẹ̀ wọ́n àbúgbọ́dọ̀ gbogbo ara bó owó ara ó àwọn afọ wa fi mọ̀ ara wọn sókó ojú ọwọ́ sínú o àwọn èèyàn máa ń sin mọ́sálà yìí wọ́n máa ń lò kò ọyọ ẹsẹ̀ rẹ̀ kò sáàfà kan láyé tó ní kóbìnrin ọwọ́ tight fitting hijab ọwọ́ pé wọ́n kẹ̀ ń fà á sọ̀rọ̀ èèyàn ní kó bojú àfọwọ́ ọ ń bẹ nínú àwọn àfà wọn lọ́rọ̀ èèyàn kó bojú àfọwọ́ kọ́mọ yọ ojú ẹ̀ wọ́n tẹ̀lé pé ojú gan ni màhálù lìkítínà wà màhálù zina wà wọ́n lójú ni ọ̀ṣọ́ lóbi máa ń ojú ẹ má ní ìsìn sẹ́yìn lè sẹ́ndì apá màá sẹ́ndì apá sísà yẹn àbí màá sẹ́ndì ẹsẹ̀ rẹ̀ èrè àjọ ní apá bíbó ẹ jẹ́ kéèyàn ara ya ojú lásán kódà kọ́mọ̀ sọ̀rọ̀ ń bẹ́ èyí ó ti mọ́rú sísà yẹn àwọn kan náà wà fà lọ́yàn ní obìnrin ojú àtọ̀ àwọn kan ní pé ó lè yọjú àtọwọ́ rẹ̀ lẹ̀ èyí ò nìkan ní ya pẹ́ ẹnu díẹ̀ tó wà lórí rẹ̀ abẹ́lọ́ ọlọ́ọ̀dẹ́ alẹ́ máa bu ọ̀tọ̀ abọ́lọ́ ṣe fẹ́ o lóde alẹ́ máa sí ilẹ̀ o làlá hàwùlà wà láàkú wátà لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته